فلا له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد ادعوكم ربكم ورحمه الله ọlọ́wọ́ba àtijọ́ tó fi gíga àti jíjẹ ní àpọ́nlé. síbi mímú tẹ̀sí. àwọn táwọn ọba àtàlà àyíká wà fẹ́ sọ di ìṣà nínú àwọn ìgbà yìí àwọn táwọn ọba àtàlà àyíká ti ìwà tó wù abó ti gbàgbé ni wọ́n tó pa yìí wà á ń ta mílẹ̀ káfírí kódà gbogbo orí àfi tá a ṣe sí ọ àìmoore ló fi san kì í ṣe pé kèfèrí ni ọ ṣùgbọ́n aláìmoore ni àìmoore ló fi san gbogbo ẹ̀ lọ ìwọ lọ wá dé ń wá sọ wípé ọ̀dà níbi ọlọ́run kí ni mo kàn lọ́lẹ̀ wọ́n lọ hmm. wá tó wù ń gbà náà tó sì jẹ́ wípé wà á ń tẹ̀wé náà káfírí nínú aláìmoore lọ wà ọwọ́ ajé nìsín ọwọ́ à ń pera rẹ̀ lánàbí ọlọ́run. ṣùgbọ́n ànábì Musa alayhi salatu wa salam ẹ jẹ́ gbọ́ kájú àwọn èsì tó fi jẹ́ ọjọ́ wípé ọjà ẹni ó dẹni téèyàn gbọdọ̀ tẹ́tí sí ó gbọdọ̀ àgbẹ̀ tó ṣe lánàá pàápàá ní òun máa ṣe tó ti tọrọ àforíjì ọlọ́run ọba lórí ẹ àti ajẹ ẹ lè gbé bí bóyá ju bàbá bá tó àníbà Musa alayhi salatu wa salam ó ní fa'altuha idan wa ana mina bọ́ọ̀lì mo ṣe nígbà náà tó yẹ pé mo lè dọ́ọ̀lì mo bẹ̀yẹ tó ṣe àṣe ìṣe tó sọ àti ṣe mo ṣe nígbà náà. ففررت منكم لما خفت بعدين يوم بعد كده من مصالح فوهب لي ربي حكما بجمع الله فوهب لربي حكما الحكم òun ni mẹ́sìn ọlọ́run bá sì fi mẹ́sìn tọrẹ fún mi nígbà tó ti fi dámí lọ́rẹ ó sì ṣèmi nínú àwọn ìránṣẹ́ ìgbà tí mẹ́sìn ti dé mo ti yàtọ̀ sí Musa àti ti ń gbé ọ̀dọ́ yìí tọ́lọ́lọ́run ọba ti kà mí sí ó ti sọ mí lẹ́nu ẹ̀ṣà ní tí mo kì lọ́nbẹ̀ ni wípé ìmẹ̀sìn ọlọ́run ọba tó láàrin ká wọ́n fi ń ṣe àpọ́nlé ẹni tó bá wù nínú àwọn ìjà ẹ̀. lànà sallallahu alaihi wa sallam sọ pé man yuridillahu bihi khayran yufaqihu fid-din ẹni ọlọ́run bá gbòòrò irun tó fẹ́ kí dáadáa ó ṣẹlẹ̀ sí láyé àti lọ́run tó fẹ́ kó jọ́ wà náà máa ṣe yára ìfọ́lùpì fi dunya wal akhirah ọlọ́run jẹ́ sèrè òye. ìyẹn láàbì nínú Al-Qur'an ìlọ́lọ́wọ́ ọba ọba tó lára ga ti fi ìmọ̀ ìròyìn ara rẹ̀ bẹ́ẹ̀ náà yọ ẹ̀kọ́. Inna Allaha bi kulli shay'in alim Inna Allaha kana bi kulli shay'in alim wa kana Allahu aliman hakima tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ ọlọ́run fi ìmọ̀ ìròyìn ara rẹ̀ tọ́ba tó fẹ́ ròyìn àwọn anábì rẹ̀ náà ara tí wọ́n fi ròyìn wọn ti mú sálámù wálẹ̀ kan ẹja tó fún alábòjú ìwé fahamna ha Sulaiman wa kullan atayna hukman wa ilma ọlọ́ọ̀la ni kí ìdájọ́ yẹn ẹjọ́ tí wọ́n kó wa àti dá ajẹ́kọ̀ọ́yé Sulaiman ṣùgbọ́n àti Sulaiman àti bàbá rẹ̀ àwọn méjèèjì àkùn wọn mọ̀ ìyẹn ló túmọ̀ sí wípé àwọn tó tún jẹ́ ànábìá ọlọ́pàá tó láàrin gánà ọlọ́mọ ń kà wọ́n sí wọ́n ń kà wọ́n yẹ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú mà tó bá ṣe pé ẹni tó dá gbogbo wa onímọ̀ ni nínú àwa tó dá àwọn tó ṣàlẹ́sà àwọn onímọ̀ nù wa ni ó yẹ kí yàn mọ̀ kí tí yàn náà bá fẹ́ jẹ́ ní ẹ̀ṣà àbí kí yàn náà ṣe kí ni o kọ́ wa ní ọ̀pẹ̀ sí ọlọ́ ṣé wàá rí tí ò wá sí nǹkan kan tó fi yẹ kí èèyàn ọ wáyà ìmọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ju àwọn àǹfààní kan tin ń bẹ díẹ̀ tí yóò lè rí bí nǹkan míì lọ ìyẹn wọn bẹ kéèyàn wà. afáwa dáadáa ni mọ́mú sàádì yìí rahimahullahu ta'ala níbẹ̀rẹ̀ tíra wa wan ní ìlànà hudita anna afdal al-minan ilmun yuzilu shakka anka wad-darr ويكشف الحق للقلوب ويوصل العبد إلى المطلوب ṣẹ́ẹ̀rì nǹkan ọkùnrin ibi tí ó wà ń bẹ ó wà lórí àga tó súnmọ́ bí nìyẹn. náà wọ́yẹ́ sùkùn dákọ̀ lérè olóore wọ́yẹ́ òṣèlú làbídá ilẹ̀ ìmàkùnrin àwọn onímọ̀ wọ́n ní wípé nǹkan méjì tí ó padà di mẹ́rin ó ní mọ́mú sàdí sọ yẹn tó jẹ́ wípé mọ̀ fà á bí ẹ̀mí àǹfààní tí màmá ń ṣe fún yẹn alákọ̀ọ́kọ́ wọ́n ní wípé zawalu nàkọ́ iṣu wal afat zawalu nàkọ́ iṣu wal afat kò sí ẹ̀ńtọ̀ nínú ẹ̀ńtọ́ lọ́ndà tó dé èèyàn tó wá pè torí pé ara ń tó fi máa dé èèyàn òun náà ní kọ́ ọjọ́ ìdá tí ó pè nàkọ́ ìsìn yẹn àwọn abí tí a ti wá tá lè àdínkù tó wà lára wa òun náà là fi ní pé tìyàn tí yẹn bá gbìyànjú tó bá wá mọ̀ nípa ẹ̀sìn àwọn nàkọ́ ìsìn tó bá wà lára rẹ̀ yóò máa rí jẹ yóò máa rí kú bẹ́ẹ̀ àwọn àfáà àbújẹ́kù tó bá wà lára rẹ̀ yóò máa rí yóò máa rí ṣé ẹ rí zawalu nàkọ́ ìṣòwòl àfáàtì yẹ ìyẹn onímọ̀mù sàádì ló kó sínú wípé ìlmù ẹ̀ẹ́lá mọ̀fọ́dítà náà abdullahi mina ìlmù yuzilu ṣákíá ànkẹ́ wà járọ̀ so ìmọ̀ tí ó yọ iyèméjì kú ọ̀fun látara wípé àwọn tí máa ń fa iye méjì òun ni subhat ìrújú ó sì jẹ́ pé nígbà tá a bá ń sọ̀rọ̀ lábàrá débi ọ̀rọ̀ ìrújú náà ní tíra yìí ìrújú pọ̀ lásìkò tá a wà yìí kọjá bẹ́ẹ̀ ṣùgbọ́n tó o bá gbìyànjú tí wọn náà bá ní màá pẹ̀ sí ẹnì kan ò ní sọ ọ́n bóyá ọjẹ́ funfun àbójé yẹn dúdú torí ìjọ mi látara yìí pé ẹni tí báyà ń sọ̀rọ̀ dé èèyàn funfun yóò wá jọ yẹn dúdú èèyàn máa wọ̀ kí ọjọ́ tí bá ti ń sọ́jú ọ̀dọ́mọdé kí làwọn á jẹ́ ṣùgbọ́n tó bá wà máa ń pẹ̀sìn ọlọ́run ọba ọba tó láre ga ìmọ̀ yẹn zero ṣáàkì àlùkò irú ìrújú yẹn torí kí ìrújú kọ́ ba nǹkan jẹ́ máàyàn lọ́wọ́ ara nàkọ́ ìsìn torí pé lòṣùṣù ọlọ́run ọba náà ni ó là pásà mọ́ ọ lójú tí ó wàá dà ayé ọ ìńtẹ́ni tó dá ọ ní sọ yẹn nexon fake yẹ́n káwọn yàtọ̀ lè fi sọ ọ́ bẹ́ẹ̀ náà ni ìzáàlà tó dárọ̀ eléyìí tí í ṣe ìdọ̀tí inú ọkàn ìdọ̀tí inú ọkàn tàbí ọkàn ó ti bàjẹ́ tí ìmọ̀ tó bá wọ bẹ̀ ìdọ̀tí inú ọkàn àti kọ́kàn ó bàjẹ́ tí máa ń fa ṣàkọ́wàtì àwọn aṣàkọ́wàtì yẹn bá jẹ́ ń tọ́wọ́ àmọ́ pẹ̀ sí ọlọ́run bọ́ba tọ́lá rẹ̀ dá gbogbo wa náà la mọ̀ ẹni kò sẹ́ẹ̀lì kan ju ẹni tó lọ ń dá tí ọgbọ́n ṣàkọ́wàtì ò sí lára rẹ̀ torí padà àmọ́ ọlọ́ni zòyìn àlè náà sí ọkọ ṣàwà nínú ní sáyẹn wọlé wàlẹ́ yìí náà títí débi tọ́lọ̀ gbogbo ọba tọ́lọ̀ rẹ̀ kàkà dé tó túmọ̀ sí wípé ara jù bí ńlá àdámọ́ mi àdé ènìyàn ni kò fẹ́ràn ṣàwà hàní ṣàwà tí èèyàn bá gbìyànjú láti wá mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run ìmọ̀ yẹn ò bá darí ẹ̀ ṣàwà yóò ní ti lọ bí tí ó bọ̀ lọ́wọ́ kó tó bẹ́ẹ̀ kátó wá sọ wípé ẹni tó wá wá mà dáadáa yóò rí alimaali walikamaala husulu alimaali walikamaala ẹni tó bá wá mà ẹ̀rí kékeré àtàfẹ́ lónìí zubadu alimaali ìlà bulughi alimaali a bára sọtúmọ̀ rẹ̀ fún wa ń sìn látàtẹ̀mí hìrì mọ́kàkọ́. ìmà ẹ̀rí wípé àfàwà sọ wípé wàyẹ̀kùsìfò lẹ́kọ̀ọ́ lédè olóòbí wàyẹ̀wòsílò làbílà ilà ìmọ̀ ọ̀lọ́bí ìmọ̀ yóò ṣe payá òdodo fún ọ. ìmọ̀ ẹ̀rí kan níbi Muhammad sallallahu alayhi wa sallam náà sọ̀dọ̀ pé ìdí ni lima tó lè fà fihì mí náà hàn bẹ́ẹ̀ni lọ́lọ́ sànù mi bá ya pa ẹnu nípa rẹ̀ nínú òdodo fèmí màdàmbẹ̀ má di nsọ́nù lọ. كشف al للقلوب lil منفع ìmọ̀ وجودها ń fà yóò fi òdodo hàn ọ́ wa yusilu al-abida ila al-maqlubi ntọ́ ń wá tọ́ ń lọ ọbẹ̀ ìmọ̀ ń mọ̀ débẹ̀ nígbà táwọn kan mẹ́rẹ̀ rìn àwọn kan méjì tó sọ bẹ̀yìn tó bá ṣẹlẹ̀ látara zawalu naqais wal-afat husul wal-maali wá wal-kamalat wá ṣẹlẹ̀ èyí ó dẹ̀ ní gíga kọ́lọ̀ ń kó wọlé àìtó bẹ̀rẹ̀ kó dí àwọn àmì ẹni tọ́lọ̀ ń fi mọ̀ gbéga ìyẹn ló fàá tóbi jọjẹ wípé ìtumọ̀ tó lálàáfíà àkútìrà ìgangan ni wípé báwo nìyẹn ṣe máa ń jẹ àfẹ́ẹ̀sì kì í ṣe báwo nìyẹn ṣe máa ń kọ́mọ̀ ìgbẹ́sì eléyìí tí wọ́n tún sí nínú ẹ̀ lánàá ti àrí kì í ṣe bí ènìyàn ṣe máa ń kọ́mọ̀ ìgbẹ́sì báwo ni ọ̀nà wo lè yọ̀ tọ̀ táwọn náà fi dà àfẹ́ẹ̀sì ẹ̀rẹ̀dẹ̀ aláwọ̀ àwọn èèyàn pọ̀ ní ayé ní ti tá a mọ̀ sáà fẹ́ẹ̀sì wọ̀ mọ̀ pé ẹ jẹ́ fún alákòjúwe àwọn ẹ jẹ́ fún alákòjúwe ṣe Sheikh Saleh Abdulaziz Ali Sheikh Handasa ẹnjìníẹ́rì ni wọ́n lọ sí jàmíà ṣùgbọ́n ìgbà tí wọ́n tọ̀ ọ̀nà àmọ́ tí wọ́n sì gbé wọn sílé ìmọ̀ èèyàn lè fọwọ́ rọ́ wọn sẹ́yìn inú apá àti gbogbo àgbáyé lónìí tó bẹ́ẹ̀ ni àgbẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ wa láàmú àti gbẹ̀dẹ̀ tí wọ́n ń pè ní Abu Ishaq al-Huwayniri àwọn náà kì í ṣe kí wọ́n lọ kọ́ ọmọ ẹ̀sìn nípìnlẹ̀ ṣùgbọ́n ní ìsìn inú àfáà ni wọ́n láyé. lọ́dún wa láwọn abẹ́rẹ́ ìjọba ń pè ní rọ̀ṣìlán rọ̀ṣìlán sheikh rọ̀ṣìlán ṣayín rọ̀ṣìlán kọ́nà bá sọ wọn kó bá sọ gbogbo wọn tó gbogbo àwọn tí wọ́n dáko wọ́n sì wà láyé. bàbá yìí náà dókítà alábẹ́rẹ́ dókítà alábẹ́rẹ́ ṣùgbọ́n lẹ́yìn dídi dókítà alábẹ́rẹ́ ó padà sí di ẹ̀pẹ́ lónìí àfẹ́sọ̀nà lọ làwọn náà kọ́nà kó bá sọ wọn báyìí báyìí báyìí báyìí wá ni, àwọn àfa ńláńlá nínú àwọn àfa tí wọ́n bẹ láyé lóde òní tó bá rí bẹ́ẹ̀ mo kàn fi yẹn ṣàpèjúwe lọ́pọ̀lọpọ̀ wálé mọ̀ wí pé ìlú àti èdè pé dàkọ́ ṣoṣo mi nù kí wàá yí dàkọ́ ṣoṣo rẹ̀ kí yẹn máa yí dàkọ́ ṣoṣo nàìjíríà mẹkáníkà onídàkọ́ ṣoṣo àbí bẹ́ẹ̀ kọ́ téèyàn ò bá sì rí lẹ́kítọ́rì nàìjíríà tàbí kó rí sẹ́gbọ̀n mi èmi ò ní mẹkáníkà rẹ̀ ó wúlò torí ojú mọ́tò rẹ̀ mẹkáníkì ni mo ṣe. síbẹ̀ ní àyè bẹ̀rẹ̀ sẹ́wárì kọ́mídé omi gbogbo tó wulẹ̀ kárí ká jẹ́ bóyá dókítà alábẹ́rẹ́ ni ọ́ bóyá mohandisu tọ́jẹ́ ti mẹkáníkì òun ní tiẹ̀ àbáwọn malémalé tí wọn gbàgbé má bíríkìlà lọ́wọ́ ọ̀rọ̀ abáyá bíríkìlà Adi ṣe títì adi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ covid omi kò dín ìmọ̀ ẹ̀sìn lọ́wọ́ kódà kò ni kọ́ má dà síwájú níbi ìmọ̀ ẹ̀sìn tí ó sì ní di eléyìí tó kọ́ náà lọ́wọ́ eléyìí tá a bùkátà sí ni wípé àtẹ̀ntó ní ìmọ̀ ẹ̀sìn gẹ́gẹ́ takọ́ soso àtẹ̀ntó lòun ní àwọn takọ́ soso tó ní í ṣe pẹ̀lú ọlọ́mù dùnìyàwó yàrá tó náà wá fẹ́ kọ́ mẹ́sìn ó ní ọ̀nà tá a lè tọ̀ tá a bì lè rí mẹ́sìn mọ́ ìrọ̀pá ń gbọ́ mi yé torí pé ibi tí wàhálà wà láyé lódò yìí náà ni pé àwọn yẹn láníyàn tó dáa wọ́n sì fẹ́ mọ nǹkan ẹ̀sìn ọlọ́ ẹlòmíì ti dààmú débi pé kọ̀gbọ́n kébì kan wà káfá kan wà lórí ilẹ̀ tí ó ti tìrápù débẹ̀ jàmá àtàlíkà ẹ̀ torí báyìí wà wọ́n tẹ̀yìn lágbájá náà ti wá mẹ́sì ti pẹ́ o nǹkan kan ò ní yanjú lára rẹ̀ kò sí tó fà ó ní wípé gbogbo káyà tá à ń bá wá láyé ó ní ọ̀nà tí yàn tọ̀ níbẹ̀ téèyàn ọba ti tọ́ àwọn ọ̀nà yẹn ọ̀sọ́gbọ́n tó fẹ́ dá fásánù ni ó bá ẹ máa wò nígbà tó di wípé àwọn èèyàn tó èlé ọ̀pọ̀ tí wọ́n bá ṣe wáyẹ́kì tí wọ́n bá ṣe nẹ́kọ̀ tí wọ́n bá ṣe lójú ẹ̀ ẹ̀ rí báwọn ìwé kan wá ń jáde count down wọ́n dàn síbẹ̀ náà ẹ bẹ̀ wọ́n ṣe lọ gbogbo sẹ́ni ọ̀rẹ́ ṣe count down rẹ̀ síbẹ̀ náà ẹ bẹ̀ kọ́ ẹ̀ ń ṣe ti English náà eight to seven eight ten àbí kílẹ̀ máa ń pè lójú ẹ̀kún. ètò mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé àwọn àwé yẹn láwọn àgbà yẹn àwọn yẹn sáré lò ó sì dàbí ẹni kí bùkátà àwọn sáré bíyá díẹ̀ díẹ̀. téèyàn bá ti mọ ọ̀nà téèyàn máa ń tọ̀ lọ síbi ìmọ̀ èèyàn ò lè mọ̀ téèyàn bá mọ̀ ọ̀nà tí wọ́n máa ń tọ̀ lọ síbẹ̀ èèyàn ó dààmú tó pọ̀ yóò lo àìmọye ọdún kò ní rí kan mọ́. ẹ wọ àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn sùn kìkàkì nítorí náà wọ́n ṣẹ̀ṣẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wọn. àtàwọn míì jẹ́ wà láwọn ààyè míì tí wọ́n bára wọn tí ò ní ìdí ká máa sọ torí yóò dájú àfihàn dáadáa ti ọ̀rọ̀ fáwọn mi. mo rò bàlàyé kìí ńlá apá wa fi wá kọtíra yìí pẹ̀pẹ̀ ní zubadu maani ìlà bulughi alimaani nítorí àti gáyìí wa àti fi wá mànà ká lè mọ̀nà wọlọ̀nà àátọ̀ sẹ́yìn òfin ní ra ọjọ́ orí rẹ̀ láàrin lábẹ́ ẹ̀kọ́ fẹ́ wá mẹ́sì sẹ́yìn òfin ní ra ìṣẹ̀lẹ̀ ẹ̀ láàrin lórí ẹ̀kọ́ fẹ́ wá mẹ́sì sẹ́yìn òfin máa ọ̀dà ọ̀dà tí bá fẹ́ wá mẹ́sì ní akéde àná mẹ́sì tó yẹ kó tútó gan bàrà rẹ̀ mi láti jọ wọn ti bí àwọn òbí wọn tó dé wọn lọ lé ìwé gan ẹ̀kọ́ ẹ̀sìn yẹn bí wọ́n jẹ sípẹ́sípẹ́sípẹ́ wọn ọmọ kankan ní ẹ̀sìn ọ̀rọ̀ tẹ́lẹ̀ mi ti lógún ọdún ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ntọ́mà ni wípé kọ́ da lárúbáwá bolẹ̀ ẹ sọ lárúbáwá kọ́ ní ọ̀pọ̀ rẹ̀ tì lẹ́yìn eléyìí ẹ má fi léèrè ìdájọ́ àlùwàlà yóò dé bí ṣe ń ṣẹ̀rí à ẹ dá sí lárúbáwá gẹ̀gẹ́ ní ẹni ká lọ kó àbẹ̀sí tẹ́lẹ̀ mi máa sọ lárúbáwá tọ́mọ lárúbáwá gangan bá ń gbọ́ ẹ̀rú sì máa bà sí lárúbáwá lélẹ́yà bí èèyàn dúdú síbi ẹjọ́ sàgbàlá. ẹni ọwọ́ akéwù ẹ ti ẹ̀bí léèrè wípé ọ̀dà tí yàn bá kí mi tí nǹkan báyìí bá wá ṣẹlẹ̀ bóòlù yẹn ti máa yanjú ẹ̀ ẹ lọ́ọ́ bá àwọn afẹ́ṣẹ́lẹ̀ àdéhùn ni ọ̀sán lẹ́ni tó ti fogún ọdún kéwù ọdún ọdún kéwù jù bẹ́ẹ̀ lọ kéwù eléyìí ni àwọn zubadu alimahari zubadu látara zubdan zubdan kan òun ni nǹkan tó lọ́lá jù kan náà tàbí kòláṣọ nǹkanna tàbí kìyàrú nǹkanna fàkọ́wọ́n mùsùlùmá àlùmáàní ìtumọ̀ rẹ̀ ní afdọ́lù àlùmáàní tàbí kòláṣọ tù àlùmáàní tàbí kìyàrú àlùmáàní. àwọn. Thank you jẹun o ẹyà ẹ mọ̀ bá ẹ mọ̀ bá mi ẹ mọ̀ mọ̀jọ ọmọ mọ̀ bá mi ẹ mọ̀ mọ̀jọ bọ̀ ọmọ. mọ̀ báyìí ẹ̀jẹ̀ dúró ẹ bá ti sọ ọmọ yìí mọ̀ ní báńkì lórí ẹ mọ̀ mọ̀jọ ọmọ lọ bọ̀ ibi ibi ilẹ̀ wọ̀ ibi ibi ibi ilẹ̀ kan. náà àwọn àlàyé tó dáa jù tó máyà lórí eléyìí tó ṣe pé téèyàn bá gbọ́ yé yóò darí èèyàn dé ipò tó ga níbi ìmọ̀ sálàyé ìlà àbúrò sí àlùmọ́ àálí sálàyé ìlà yóò darí èèyàn lọ síbi ipò tó ga níbi ìmọ̀ kò dẹ̀ sí ìrètí bẹ́ẹ̀ pé ọlọ́run bá ti sàánú ẹ̀sìn ní ìsìn pẹ̀lú wípé àwọn èèyàn lójú kòkòrò àti bẹ́ẹ̀ gbọ́ yìí ọ yàtọ̀ sí ti tẹ́lẹ̀ táwọn èèyàn ń wá òdì rẹ̀ káàkiri ojúlówó ẹ̀sìn ló kù táwọn wá káàkiri nìsín bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ abẹ́lọ́run bọ̀ bàtọ́ la rẹ̀ ga nínú àánú ẹ̀ ọlọ́run jà wà lóde mímọ́ yóò dẹ̀ fi wá ṣàkóyè dáadáa tọ́yì mọ́kọ́dìmọ̀. mọ́kọ́dìmọ̀ ni. بسم الله الرحمن الرحيم اعلم سلمني الله وإياك أن العبد خلق لعبادة ربه وطاعته كما قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون ولا يبلغ العمل ذلك إلا بتعليم الله له وهدايته إياه وأصل ذلك بتعلم الوحي المشتمل على على الإيمان والكتاب قال الله تعالى وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم الحمد لله والصلاة والسلام على رسول الله بسم الله الرحمن الرحيم ọ̀rọ̀ lórí bisimilá rahman rahim àti sọ́njú ni àjùpadà sí bẹ́ẹ̀ torí kó wọn bá dáwà dúró àfáwa ni yẹ ẹ̀lá yẹ ẹ̀lá máa ti ṣàlàyé fún wa yígbára ọ̀sùn ló bá àlùkò àná fáàlà màá náà bò láàyè láhà ọ̀sọ́kùnrin ìlànà sàlámàlìláhu wà ìyàg ọlọ́run bọ́ là mí ló sì là wà náà afáwa ọbẹ̀rẹ̀ tíra yìí pẹ̀lú àbúzáyé àwòtáyébí ló pa ní tí ó ṣe tíra yìí àbúzáyé ẹ̀lẹ́ àwòtáyébí wọ́n ní pé sàlámàlìláhu wà ìyàg àti sọ̀yìn náà fún wa wípé àwọn afẹ́sìn wọn máa ń bẹ̀rẹ̀ tíra wọn pẹ̀lú àdúrà nítorí wípé ẹni tí ó fẹ́ ka tíra wọn tó fẹ́ gbọ́n kó lè mọ̀ wípé àwọn tí wọ́n kọ tí àwọn fẹ́ràn àwọn tí wọ́n fẹ́ kí wọ́n kà àwọn tí wọ́n fẹ́ kọ́ nítorí wípé kí ọkàn ẹni tó fẹ́ kà á kó lè fà síbẹ̀ nígbà tó bá mọ̀ pé ẹni tó ń fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ kan ṣàdúrà fún un nítorí láti mọ̀ wípé ìmẹ̀sìn orí ìkẹ́ orí àánú ló jókòó lé kìí sórí agídí àti yíyọ àwọn èèyàn kó lu ẹ̀sán lọ. mo rò pa àtọ́ mi yé àtàwọn kẹta àti mẹ́nu bà níjọ́ òní.

bó máa ṣe gbélé tó dáa bó máa ṣe lo mọ́tò tó dáa bó lè mi ló ṣe yọ láàrin ẹgbẹ́ tàbí bó làwọn èèyàn fi gbó pọ̀ mi nínú nǹkan tí mo bá ń ṣe bóyá ilé ayé bóyá ṣe bóyá kọ́ ẹ̀sìn bóyá kì í ṣe ẹ̀kọ́ ẹ̀sìn ní kálukú mójútó nìyẹn tó sì ń gbé tọ́lọ̀ ọba ọba tọ́lá rẹ̀ ká torí rẹ̀ dáwà gẹ́gẹ́ kí ni o ìjọsìn ìjọsìn ṣé wàá rí tó le níbi ọ̀rọ̀ ìjọsìn níbi pé bó ṣe wulẹ̀ kẹ́ni kankan náà àtàwà ń bí àtàwọn tí ò sí bí bó ṣe wulẹ̀ ká kó ẹ̀kọ́ tó láyé kọ́lọ̀ fún wa ní ẹ̀bùn làákàyè tó láyé á lè fi làákàyè yẹn mọ tí ń jẹ́jọ́ sí. bó ṣe wulẹ̀ kéèyàn gúdù tó bóyá ní mathematics further math àti gbogbo àwọn tẹ́ ẹ máa ń kọ́ sùkúù èyí ò lè wọ́ọ̀kì ẹ̀ títí kọ́ wá wọ́ọ̀kì ẹ̀ gẹ́ẹ̀tì ẹ̀ kọ́ wọ́ọ̀kì kọ́ wá math kì í ṣàwàdà tó bá yí bẹ́ẹ̀ níjà à ń pè ní ẹsẹ̀ táwa sọ pé ọlọ́run dá wa torí ìjọsìn nǹkan tó tóbi ni tó máa ń tà ń sọ torí ìjọsìn yẹn a lè fi làákàyè wá sí tẹ̀lé o a lè fi máa a lè fi àwọn ẹ̀kọ́ kan tá a kọ́ nílé ayé tó ṣe pé tá a bá ti ní àwọn irinṣẹ́ kan lọ́wọ́ a lè fi débi àwọn kankan lágbèlú yẹn ní alhisab àwọn abọ́ pé hisabu ni ẹlẹmọ kéèyàn mọ àwọn ìpìlẹ̀ kan ẹlẹmọ bẹ ọsọ rẹ kéèyàn mọ àwọn ìpìlẹ̀ kan tó ṣe kí àwọn àpẹẹrẹ téèyàn mọ yẹn yòtàwọ sọdọ bí ha ilà máa alifati mọjúbò láti là àdàdìyà àwọn òǹkà kan bẹ àmọ́ ṣùgbọ́n téèyàn bá mọ àwọn ìpìlẹ̀ kan tó bá sa òǹkà méjì mẹ́ta jọ ó lè fi mọ tí ò mọ yẹn síbẹ̀ náà ibẹ̀ kọ́ ètí ṣùgbọ́n alimọ̀dìbò láti tó bá jẹ́ ìbáadà èyàn ò lè mọ́ pẹ̀lú calculation èyàn ò lè fi làákà ìmọ̀ èyàn ò lè fi ọ̀làjú mọ̀ tọ́lá àwọn kankan bẹ tó ṣe wípé béèyàn ṣe wulẹ̀ kéèyàn tó lè yàn mọ̀ tó tọ́ ọ̀ bá lajú òtó ní mọ̀ mo rọ̀ pálá yẹn ṣe lápẹ̀júwe ẹ bá lóun máa pa hajj òun máa pa ọmọ òun ti kà pa rẹ̀ gan kò ti ṣe ájà àti múra rí níjọ́ tí ọba ṣùgbọ́n lórí nǹkan àwọn yẹn experience ni ọ̀làjú ni nǹkan kan ni àwọn ìmọ̀ ilé ayé ni àwọn kọ̀ọ̀rọ̀ ayé kan tí wọ́n gbé kalẹ̀ fún wa nínú ọmọ ayé mi tá a fi wò yí pé ara kí ni tàbí a fẹ́ lọ láàbù ni tá a bá ti dé láàbù á dé tẹ́tẹ́ kò ṣe é fi mọ̀ bẹ́ẹ̀. mo rọ̀ wá gbọ́n nǹkan tí mo sọ yìí ọlọ́run ọba sọ fún yéyéké nínú Al-Qur'an wípé wàá máa fọlá kọ́tù ìdí ìnáwó ilé ń sa ìlàlẹ́ àbúrò ọlọ́run ní àjànú àbèèyàn mi ò torí nǹkan mi ìdá wọn bí kì í ṣe kí wọ́n máa jọ́sìn fún mi ìjọsìn lọ́lọ́run bọ́ba tó lára ẹ̀ka ló torí ẹ̀dá wa ìjọsìn tó wà torí ẹ̀dá wa yìí á lè mọ fúnra wa ẹni tó fẹ́ jẹ́ á máa sin òun oní ọ̀sán kí báyìí lè ṣe sìn mí síbẹ̀ ní àdúgbò ẹ̀kọ́ tó bá débẹ̀ ìjà máa tẹ̀síwájú afáwa ni wàlá ayé mi lọ́kọ̀ọ́ láàbì dùn dáa nìkan ìlànà tàlímì láàbì láwùú wáhìlì àyàtìlì ìyá ẹrú sin ọlọ́run kò lè débi jíjọ́sìn fọlọ́run ọba tọ́lọ́run torí ẹ̀ yá àfi kọ́lọ́run kọ́ ẹ mọ̀ gbọ́ mi o yẹ́rì wípé nígbà tí bàbá wa àti àwọ̀ rẹ̀ tó sì yà wá àwọn àbọ̀ Ádámù tí wọ́n ṣe ọlọ́run tán tọ́lọ́run wá lé wọn jáde ní àlùjánnà tó lè ṣàìbọ́ọ̀nù tọ́sọ̀wọ́nù tó lè wọn àkàdé kí lọ́nà fi tẹ̀lé nífa ìmọ̀ ìyá àtìyá nàkùn mí ní ìhùdà torí ẹ̀yin mọ̀nà fúnra yín tí ìmọ̀nà bá dé kọ̀sọ́kí tó bá dé kọ̀sọ́kí fàyè mọ̀ ìyá àtìyá nàkùn ìhùdà kí ló sọ mí ní ìhùdà látọ̀dọ̀ mi tí ìmọ̀nà bá ti dé látọ̀dọ̀ mi làbá wa fi sọ wípé ẹrú ò lè débi ìjọsìn fọlọ ilà bí tààlímìlá tààlímìlá nílà àfikọ́lọ̀ nǹkan wàhílà ayáti hí ìyá àfikọ́lọ̀ ń fi mọ̀nà tọ́lọ́ ọ̀rọ̀ bá ti darí èèyàn láwọn ọ̀nà tá a padà mẹ́nu bá tí ọba ti kọ́ yẹn ike báyìí ló sì ṣe jọ́sìn gbogbo jọ́sìn kéèyàn bá ṣe ìtẹ́kùn yẹn kéèyàn olórí ọlọ́wọ́n bá ń bẹ ìbínú ọlọ́ọ̀ni tó bá jẹ́ pé ìjọsìn tó ṣe pé sọ́ọ̀sì ìjọsìn yẹn kò sínú òde atọ́lọ́wọ́ bá sọ ń jọ yẹn sọ wa sínú ìjọsìn bẹ́ẹ̀ sọ́pọ̀ láyé àbẹ̀ ọ̀pọ̀ bàjẹ́ ọ̀pọ̀ lórí jẹ́nà ìjọsìn tó wá látọ̀dọ̀ ọlọ́run lèyìn ọ̀rọ̀ mọ̀ wípé ọ̀rọ̀ ìjọsìn tọ́lọ́wọ́ bá tó láàrẹ̀ ta tó torí rẹ̀ dá wa ewu wà bẹ́ẹ̀ ewu wà bẹ́ẹ̀ tó bá ṣe wípé kì í ṣe torí ìjọsìn lọ́lọ́run bá torí ẹ̀dá wa ní àbùkátà sí káwọn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn torí bí ẹ̀kọ́ ẹ̀sìn láàfin máa ti ń jẹ́ ìjọsìn ìyẹn lọ́wọ́ àwọn tó jẹ́ kí àwọn tí wọ́n bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn ní wọ́n lọ́lá jù nínú ibi tí ń bẹ láyé torí olú ẹtí ń bẹ láyé ẹ̀kọ́ tí wọ́n fi gbélé ayé tí wọ́n dùn fúngbà díẹ̀ ni wọ́n ń kọ́ ẹ̀kọ́ tẹ̀sìn yóò ṣe ọ́ láǹfààní láyé yóò ṣe ọ́ láǹfààní bọ̀ níwájú ọlọ́kàn bọ̀ pàtó lára rẹ̀ afáwa sọ yìí pé wà á sùn lọ́dà àlìkà bìtà àlùmí wáyé àlùmùsítẹ́lì nàlà wọ́n ní ìpìlẹ̀ mímọ bóyá o ti sìn ọ́ lọ. eré ètò ìṣèlú pé ọlọ́run ọba tó yin rẹ̀ dá wa òun náà ní pé kéèyàn kẹ́kọ̀ọ́ nípa wáyé nípa wáyé kí ni jẹ́ wáyé kí ni jẹ́ wáyé sẹ́ni náà bá tó lè sọ fún sẹ́ẹ̀rì kan lè sọ tó máa lè wáhìlú fún wa àlẹ́wáhìlú ìtumọ̀ rẹ̀ pọ̀ nítorí wípé ìtumọ̀ rẹ̀ pọ̀ làwọn èèyàn fi sọnù látara rẹ̀ ẹni ọmọ alákòjú rẹ̀ káfí máa pàtàkì ìgbà tí mo ń sọ àlẹ́wáhìlú òun lọ́lọ́run máa fi ránṣẹ́ sáwọn ànábì ẹ̀ tí wọ́n fi dá ànábì ọlọ́ síbẹ̀ ní àgbẹ̀ gbogbo wa làwọn ṣé wàá má gbogbo lóhùn àlẹ́wáhìlú yẹn àti pọ́lọ̀ wọn ránṣẹ́ sí yàn yẹn ó lò fáwọn nǹkan míì náà ti sànà. lápèjúwe ọlọ́ni wa ọ̀hẹ́yìn náà ìlà omi Musa àti àwùjọ yìí aṣọ fún yà Musa aránṣẹ́ sí àfiwá yìí ránṣẹ́ sí wípé máa fọ́ máa rẹ̀ máa fọ́ lọ́yàn. látara bẹ́ẹ̀ tíra ń bẹ tí náà a bá ṣe Nàìjíríà bíi pé nubuwatu nìsa nubuwatu nìsa torí wáyé gbogbo wa nkẹ́ni tọ́lọ̀ bá ti sọ kalẹ̀ fún ó ń ṣe kéde o ó ti ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ìgbà ti fi wá sí ya ya musa ya musa náà ànábì nàbí yàtọ̀ wọ́n ní ìyàwó fèrè àwọn nana nàbí yàtọ̀ afáwa dáadáa ni wọn ọlọ́run bá sàkórí jù fún nàbí wọn ka ànábì ilẹ̀ lọ́rẹ́ wọn tún ṣe tí ẹ̀ àdánwò ìyẹn ló fi pàtàkì ń kan ó lóun gbà wáyé. alwahyu kalimatun tadullu ala ma'ani kathira gbólóhùn kan ní tọ́tọ́ kà sí ìtumọ̀ tó pọ̀ ìtumọ̀ ẹ̀ pọ̀ nínú ìtumọ̀ rẹ̀ ní alẹ́ ìṣàárọ̀ kí ni nínú èdè lárúbáwá ni mò ń sọ yẹn. al ìṣàárọ̀ náà lòun náà al àsọ̀rọ̀ àkínyàn yára ṣe nǹkan. al-ilqa'u fi raw'a kínyàn fi nǹkan sí yàn ní ọkàn ilhaman wa bi sur'ati wa bi shidda. ṣùgbọ́n istilahan istilahan lọ́dọ̀ àwọn onímọ̀ ẹ̀sìn ìtí ń jẹ́ wáyé ní kalamullahi ta'ala. كلام الله تعالى المنزل على نبي من أنبيائه كلام الله تعالى المنزل على نبي من أنبيائه إيه تتي مصانسو يكي أرى الله تلهم سوكالي فوق كان ينعوى النبي ونجي وحي ọ̀nà tí ó wà ó lè jẹ́ kí ọlọ́run bọ́ bá sọ̀rọ̀ báyìí ní òbí sọ̀kalẹ̀ fún ó lè jẹ́ wípé ọlọ́run bọ́ ọ̀rá kan náà màláíkà sí ó lè jẹ́ wípé ọlọ́run bó fi nǹkan yẹn sí lọ́kàn ni lọ́nà tó pé yọ da lójú pé ọlọ́run bá ní bá mi sọ nǹkan yìí mo rò pálá yẹn fìdí àwọn ọ̀nà báyẹn bẹ náà ọ̀nà àwọn hadith kudusi gbà wáyé sẹ́gbẹ́ Jibril kọ́lọ́ lọ́ máa sí anábà Muhammad sallallahu alaihi wa sallam lórí àwọn hadith kudusi yìí ó lè jẹ́ wípé àlá ni lójú oorun ẹgbẹ́ àlá táwọn anábì ọlọ́run bàbá sì ti la kéènì o wà ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yẹ oníwàyí lè bàbá fún anábì ọlọ́run yorùbá àjọ mi kí lálá kọ̀kọ́ kọ́lọ̀ ń bá sọ̀rọ̀ mo bá ṣàròtà kí lẹ́lẹ́kejì kọ́ ọ́nà mọ́làbísì gánà mọ́lẹ́ka ẹlẹ́kẹta àlè ń kọ́ òfin rọ́wọ́ òfin mi níyẹn sínú ọ̀kan ẹ̀ kí lẹ́lẹ́kẹrin àròyà ayọ̀nàmíyà sálà ibi tí kọ́ lálà lójú ọ̀run ṣùgbọ́n nínú Al-Qur'an tó o bá ti rí awuha wáhíù awuha iná àti ntọ́jú ọdún àwọn tó tasọ́rọ́ fà láàrin lára rẹ̀ dárí ìtumọ̀ bíi méje làwọn afáfà pé màá ní wọn lọ gbọ́dọ̀ ayélujára tí ó lè jẹ́ ìrìsáàlì inna awuha iná ilayka kama awuha iná ila Nuhin wọn nabi yina min baadi irsali ni arsalina ilayka ni ana sẹsẹ o lè jẹ ìṣàrò kéèyàn tọ́ka àpèjúwe rẹ wọn ni ti baba Yahya anabi wa Zakariya ẹgbẹgbẹ àtọlọ ní òbí ma ó bí ọmọ bò Ọlọ́run fún mi láàrin tí bímọ kí n bímọ bó làgbàlagbà tó ti darúgbó tíyàwó ẹja náà tó ti darúgbó bó ni ó ti bímọ ọlọ́run ní àmì rẹ̀ ni wípé alábìkà lèmọ̀ náà sá sàlàfàlà yáyé sàwíyà ọ̀dọ̀rọ̀ ò ní lè báwọn èèyàn sọ̀rọ̀ kí ló ọ̀dọ̀rọ̀ ò ní lè báwọn èèyàn sọ̀rọ̀ fún ọjọ́ mẹ́ta sàlàfàtà yáyé ilà rọmùzà ilà rọmùzà àfi ilà ìṣàrọ̀tà nítorí máa bá wọn sọ̀rọ̀ kò ní í dọ̀rọ̀ ẹnu ọkàn máa tọ́ka ni ṣùgbọ́n ọlọ́run bá wa sọ nínú mọ́ríàmù yìí ké fàkọ́rọ̀jà aláàkọ́mì hèmínà mìíràbí fa áwùhá ìrẹ̀yìn áwùhá ìrẹ̀yìn ó fi wá àyè lọ́sẹ̀ sí wọn kí ló sì yẹn àṣàrọ̀ ìlẹ́yìn máa ń sábẹ̀ ọ̀bù kìrọ̀tàn wà á ṣe ìyá so ìṣàrọ̀ ni tó máa wà ní ti bẹ̀yìn áwùhá ìrẹ̀yìn yọ̀hámù ẹlẹ́ẹ̀kẹta nínú tó máa wà yìí nínú alukọ̀rọ̀ òun ní àmọ̀ ìpàṣẹ ìpàṣẹ. ọlọ́wọ́ bá ní pé yá ọmọ yìí ni tuhadithu akhbaraha bí anna rabbaka awhalaha ọlọ́run ló ránṣẹ́ sí mo láyé mi ti ọlọ́run pa láṣẹ lọ ọlọ́run paláṣẹ pé kó máa ṣe ti ń ṣe yẹn sẹ́wọ̀n kí nígbà tí bá ń wú àwọn ẹrù onú ẹ̀ jáde làwọn yóò mọ̀ wá pariwo òun lọ́wọ́ àwọn aṣọ fáwọn èèyàn wípé tí mò ń ṣe wọn náà ni kó pa mí láṣẹ rẹ̀ títí dé parí àwọn àtúmọ̀ tí wáyé nítorí tí bá ní kọ́mọ́dọ̀ àsìkò ló jẹun bẹ́ẹ̀ wípé bóyá ká kọ́ọ̀tì yẹn báyìí ìtumọ̀ wáyé nínú Al-Qur'an ó pọ̀ sọ ara àtúmọ̀ rẹ̀ òun wá náà ní pé kó jẹ́ àdámà ọ̀rísà tọ́lọ̀ ń dámà kan ìyẹn nígbà tọ́lọ̀ ń bá ń sọ̀rọ̀ wáhì nípa àwọn bàhárì àwọn tó bá jẹ́ ẹranko wà á wà á rabbuka ila an-nahli an ittakhidhi min al-jibali buyuta ẹ̀rì pé wáhì náà lọ́dọ̀ fún oyin yẹn ṣùgbọ́n wáhì yẹn lẹ́yìn àdámà ni ọ̀rísà ni bó ṣe dá amóhùn náà lọ́dọ̀ amáhùn yẹn náà mí ìyókù náà pé nǹkan báyìí lẹ́gbọ́dọ̀ máa jẹ́ jẹ́ ibi ń jẹ́ bàtẹ́ nǹkan bí àtẹjá jẹ́ káwọn ìjẹrú ẹ̀ bó làwọn náà ṣe máa táwọn ọmọ jẹ. wáyé ara yìí náà wà ní ilham ara arú ilham yẹn òun ni eléyìí tó ṣe fún Daniel ìyá Musa ilham ni ada ilham mo rò pàrọ̀ ayé mi ti ọlọ́run ó kún wa lọ́wọ́ tóyìn èèyàn ò lè mọ ẹgbọ́n kàtà fẹ́ sọ yìí o èèyàn ò lè mọ bí ó ti máa sìn ọlọ́run àyàfi kó jẹ́ pé wáyé ó ní ó ṣàlàyé bí ó ti ṣe lọ. ìyẹn ló fà á tó fi jọjọ pé àwọn tí ó ń ṣàlàyé bá ti ṣe lọ fún àwọn èèyàn ṣe àwọn wo ni àwọn ànábì Ọlọ́run alábíyá wà ní bọsẹlẹ wà ní mọsálù ẹ ẹ lè kí lọ́nà kọ́kọ́ máa ń ṣe fún wa yóò fi wáyé máa ṣe sùn wáyé yóò yẹn làwọn ò fi máa bọ́wọ́ ni wọ́n ti máa ṣe lọ́wọ́ wáṣíwì tọ́lọ̀ wá sọ̀kalẹ̀ fún wọn yẹn oníwó wà lọ́mọ kọ́ àwọn èèyàn náà. ìrọ̀pá ẹ̀fọ́ àlàyé mi yé wáṣíwì lọ́lọ́ máa sọ̀kalẹ̀ fáwọn tí ó bá rán sáwọn èèyàn pé kí wọ́n lọ kọ́ wọn bí wọ́n ti máa sin òun bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. àwọn yẹn ó ti wá di onímọ̀ báwọn wọ́n ti mọ ọlọ́run sí ibà. àwọn náà wà lọ́ máa àwọn tọ́lọ̀ rán wọn sí. ìkẹ́ báyìí wọn sí lọ́wọ́ látara ń tọ́lá ń ti fi ṣe kíni o tó ti fi màmá tó ti kọ́ wọn. làbára mi sọ yìí pé wáyé nǹkan méjì ló pọ̀ sí mi tá a bùkátà sí pa àfẹ́ mọ̀ aláwọ̀kọ́ ni ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì ní àlìkìtà. sẹ́ẹ̀rí èmi ò bá wo igbó ẹ̀ ká máa sọ pé àlìkìtà wọlé ìmọ̀ nítorí pé inú ayé àti wọn wa ọlọ́nkọ̀ dá máa àlìkìtà lórí ìmọ̀ nítorí wípé nínú alikitaabu yẹn náà látúntò wa mú ìmánì yẹn náà ẹtikẹ́ tẹ́nísì torí nǹkan méjì yẹn kì bá dáa ká ní wọ́n sọ pé alikitaabu wal ìmán ṣùgbọ́n nítorí pé wàá náà wọ́n fi ṣe àfọwọ́lẹ̀ má ní ẹ̀kí bá rò lọ títí. wáyé ó nǹkan méjì sí mi alákọ̀ọ́kọ́ ni ìmán ìgbàgbọ́ ọkọ̀ yẹ bá fa àṣẹ ọ̀tá máa rẹ̀ lóde ẹlẹ́ẹ̀kejì ní àlìkìtà ẹni tí méjèèjì yìí bá ti yanjú lọ́dọ̀ rẹ̀ òní òjò ní mímọ́ ìrọ̀pá àjọmí tí ó mọ tó yẹ kó gbàgbọ́ tí irú ìgbàgbọ́ tó yẹ kó wà lọ́kàn rẹ̀ ló wà lọ́kàn gẹ́gẹ́ bí ó ṣe padà wà láyé rẹ̀ padà ń bọ̀ àlìkìtà ó sì mọ̀ tí ìrọ̀pá lọ́kàn kí ni tírà lọ alukọrọan tọyẹ bóòlù yẹn ti lè ma alukọrọan bóòlù yẹn ti lè ma hàn nà á àti ìdíbi ọ̀rọ̀ orí kan parí báyìí wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhi ọlọ́run ní à ń sọ súnà wá kalẹ̀ fún ọ àwọn súnà tí ó jẹ lánàá rẹ̀ à ń sọ̀kalẹ̀ fún ọ kó o lè máa tara rẹ̀ ṣàlàyé fáwọn ènìyàn ohun táwọn ọlọ́run sọ̀kalẹ̀ fún ọ látọ̀dọ̀ wa ó túmọ̀ sí pé àlìkìtáàbù ní àlàyé kí làlàyé rẹ̀ sunna ni onítọ̀sí wà àlìkìtáàbù tọ́lá níbẹ̀ èyí wo lè gbọ́ àlìkìtáàbù yìí àyàfi kọ́ mọ̀ sunna ẹ wá máa dánwò láti mọ̀ sunna ọjọ́ ọ̀dọ̀ mọ̀ sunna tó lálàáfíà àmọ́ àbẹ̀jọ́ ìjẹ́ náà nǹkan méjèèjì òun náà ní tán pè ní mọ̀dálé lórí bóò ní yíma ni ó ṣe yanjú àjọ kan bóò ní mà rẹ nípa àlìkítà ó ṣe gbọ̀pọ̀ ọ̀rọ̀ súnà àti àwọn àhàdíṣe ń ṣe kíjímá fún àlìkítà mo rò pa ẹjọ́ mi tọ́yẹ̀ wọ́n ní ọlọ́wọ́n bá sọ̀rọ̀ nínú Al-Qur'ani wípé wa kadhalika wahayna ilayka ruhan min amrina ọlọ́ọ̀ni báyìí bá a ṣe ránṣẹ́ sáwọn tó síwájú rẹ̀ o ìtumọ̀ kàtàlíkà nìyẹn bẹ́ẹ̀ náà la ránṣẹ́ sí wọn náà rúùhà èmi min amúrinà nínú àwọn nínú àṣẹ àwọn ọlọ́kùnrin bọ̀ bàtọ́ la rẹ̀ ká rúùhù bẹ́ẹ̀ kí ni jẹ́ rúùhù ẹ̀mí ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá gbà lérò pẹ̀lú rúùhù gẹ́gẹ́ bá àwọn fún onítàwọ́sírù ti sọ ní Al-Qur'an kí ló dé tọ́lọ́wọ́n bá tọ́lá rẹ̀ fi pe Al-Qur'an ní rúùhù kánú bàjẹ́ náà wà láàbù alimami kurukubi ẹja lọ kubo tafsiru kurukubi níbí ó ní pé lè anna fi hayatan minal jahali lè anna fi hayatan minal jahali torí wípé ẹni tí ó bá mọ̀ alukur'an tí ọba di ìmọ̀ọ́mù gbogbo ilé ayé ọlọ́jẹ́ mọ̀ ọmọ nàìjíríà nìkan tí ó bá ti mọ̀ alukur'an yóò kú láláì mọ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbíjà ti bẹ̀ láwùjọ wa kí làwọn tó ń kó bá wọn wọn àmọ́ alukur'an nìyí wọ́n gbọ́ lárúbá àwọn ọmọ orin gbogbo orin ẹ̀jà ìlíyà wọn mọ̀ àwọn gbogbo kútùbù tòrọ gbogbo àwọn kútùbù ayé ìjọ àwọn tí rèléwé pupa àwọn ọmọ bíi kàmí. lárúbá wa tó sọ pé irú àga kí wúláyé ṣe àwọn àwọn àtùmọ̀ rẹ̀ ti ní torí àwọn ti so wọ́n tún ti nàkọ́là rẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n so tíra mi bẹ̀ tí wọ́n ti so ní ìsìn tó ti tó ọgọ́rùn ọdún táwọn èèyàn fi ń gbà fúnra wọn tí a nà kọ́lá rẹ̀ tẹ́sán nù sákọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá ti sọ fún rẹ̀ fún náà ni wọ́n ti kó mú pẹ́ńsù lọ́wọ́ tí ọmọ sọ ìtumọ̀ tó yẹ kí tó bá kú òun bẹ́ẹ̀ ò lè rántí ma àkọ́kọ́ ọmọ sọ tí a tó fi kọ́ ọ. àwọn ìtumọ̀ dèdèdèdè yorùbá abúlé kéèké <laughs> àwọn yẹn wá kọ́ gbogbo orú nǹkan yẹn tó lọ rẹ́rẹ́rẹ́ tí a lo ìgbésí ayé wọn lórí ẹ̀ ẹ wá mọ wọn dọrọ wá ka kuraani wà lálẹ́ n ti bẹ náà kuraani báyìí tọ́lọ̀ sọ sàn bẹ́ẹ̀ báyìí wọ́n sì máa ta ko àwọn sì láfa ńlá wọn yóò tún wọn sẹ ọ̀tọ̀ àdánwò ńlá ni ìbànújẹ́ ńlá ni alukur'an ibẹ̀ ni ìṣẹ̀mí wà kúrò níbi àìmọ̀kan àìmọ̀kan ikú ni ikú òun ni ẹni tó bá jálá ẹ̀ mọ̀ọ́ká ti kú ẹ dàpọ̀ tí kì í bá ṣe bẹ́ẹ̀ bóòlù yóò ṣe lóyìn lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ èèyàn kan téèyàn wà jí láàárọ̀ báyìí tí ó wà nẹsẹ̀ ilé wa tó ní ọmọ ọrọ̀kọ̀ ẹsẹ̀ ọrọ̀kọ̀ ẹsẹ̀ lọ́sàn-án tó bá tún di ìrọ̀lẹ́ tó bẹ̀rẹ̀ sí mọ ọrọ̀kọ̀ ọwọ́ ẹ dàpọ̀ sókùnrin lẹ́yìn àbí sọ bóòlù yóò ṣe jẹ́yàn tí dé láàkẹ́ tí kẹ́kọ̀ọ́ tí ó wà fẹ́yàwó tán tí ó lẹ́nìkan kó bóun ṣe máa rí fàfún kó tó lè dọ̀dọ̀ ní ìlọ́pọ̀ agbọ́ mi àtàwọn nǹkan mìíràn yìí tá a mọ̀ ọ́nà torí pé àárín àwọn ọ̀nà yẹn kò mọ́ọ̀tù àdìdá ikú ni ikú òun ni tó bá gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn èèyàn kiri jẹ́ ń pa àwọn èèyàn ń gé bèrè jẹ́ ń balẹ̀ ayé jẹ́ jọ ń dá òkè kò sí ń tọ̀tọ̀ wà láyà máa tó ẹlòmíì ti nira ẹ̀ láàdé bíi pé ìnira tó ti kóra rẹ̀ sí gbogbo ìgbésí ayé rẹ̀ gán ti já nídìí àyè bàkà nídìí tọ́lọ́ ọ̀bọ̀ ọ̀ràn. alimami al-Qurtubi ta'ala ó ní ìlànà fi hayatan min al-jahl nítorí ó ní kí tó bá mọ àlùkùránì dáadáa tó yanjú ó rí ìṣẹ̀mí kó o nígbà ìmọ̀kan láti bẹ̀. ó lè ṣẹ̀mí ìṣẹ̀mí tó lálàáfíà ẹni tó ń bá ara lọ́wọ́ tí bá máa ń kà wọ́n tíra tafsir dáadáa nù wa yóò bẹ̀ yí pé ìṣẹ̀mí ń bẹ̀ ń bẹ̀ kó o nígbà ìmọ̀kan yóò máa kódà yóò ràn yàn lọ́wọ́ láti gbọ́ àyè mẹ́yìn nǹkan nínú ẹ̀kọ́ tá a nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kọ́ wa tọ́lọ́pọ̀lọpọ̀ súnà náà ṣe kódà tó fi dé súnà orí yìí o àwọn sàbí àwọn ìyàwó àdébà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ànábì yàtọ̀ awwal al-Qur'an nfi nǹkan intapiriti al-Qur'an nígbà tó ọmọ wa mọ Qur'an ti intapiriti ọwọ́ àmọ́ interpretation tí àwọn akéwìn kan ti dàrú ọlọ́run bó kún wa lọ́wọ́ ọlọ́run máa kún tẹ̀tẹ́ diri mal kitabu wàlà ìmà nǹkan méjì ń bẹ tọ́ ọ̀mà tẹ́lẹ̀ ọ̀ọ́mà àlìkítà ó sì máa ti ń jẹ́ ìmà tó túmọ̀ sí pé nǹkan méjì yẹn lèèyàn máa mà tí ó sọ di ẹni tí ó mọ ọlọ́run tó sì mọ ọlọ́run sí mo rò pálá ẹni tí torí pé sẹ́wọ̀n kébì ti dánù ni lórí anábà Muhammad sọlọ́tà ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀ọ́mà àlìkítà ó sì máa yìí mà ó túmọ̀ sí pé méjèèjì yẹn yìí ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا سباش القرآن ní ìmọ́lẹ̀ tá a fi máa fi ẹni tó bá wù á mọ̀nà ṣùgbọ́n nígbà tá a ti wá sọ̀kalẹ̀ fún ọ ìmọ̀ ni àtàkì táwọn ti dọ̀dọ̀ rẹ̀ wa innaka latahdi ila siratin mustaqim ní ìsìn tí méjèèjì ti dé ìwọ́lọ́mọ̀ fáwọn èèyàn mọ̀nà tó wá kàn pa ó fi iná sí ẹ̀rí wa iná kà ó tún fi láàmù wa iná kà látà àdé kódà kó fáwọn tó wà bẹ wa iná kà látà àdé ìyá sọ̀rọ̀ ìmùsítàkì kílódé tó fi lẹ jọmọ fi hàn máa lọ síbi sọ̀rọ̀ tó ń sọ torí kí ni torí kí wàá yìí dọdọ ẹ kí wàá ni wàá yìí yẹn mu wa àlìkìtàbù wọlé ẹ dàpọ̀ ẹ jáde báyìí wọn lọ kọ́ àlọ́ wa afáwa wa ni kí wọn náà sún dọ̀bà oríṣi méjì nìyẹn tó wà nàbí yún àwọn tó jẹ́ ànábì ọlọ́run tó ṣe pé àjọ ọ̀nà ó ilé máa sọ àdó àkọlọ́run sí ọlá nàbí àdó àtọ́lọ́run ní gbà kò sáà nàbí mọ́ àwọn tó ń pẹ̀lú mí lẹ́yìn ànábì lánàbí lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam kọlọ̀rọ̀ sí ni wọn tí wọn èyí tí ìwà sọ láì màkàn nù wọn tí ó rí mọ̀ tí ó padà kẹfẹ́ rí mu. mo rò pa àjọ mi wà wáyé nàbí yẹn ẹni tí sàn nàbí méjì tẹ̀yìn àdúsánà ni ó ní àmà nàbí yìí ẹni wọn bá ti já nàbí fa asùlù màálí fàtìhì bìlì ìmáàní wẹ̀lìkìtà àbí tàbùkátà sí láti mọ̀ bá ti sílọ̀ àlùwáhìwì. ànábì ọlọ́run tọ́lá máa ti fẹ́ kọ́ ní kìtàbù àti ìmáàní lọ́sọ̀ wáyé kalẹ̀ tí wáyé bá ti dé tí àwọn kìtìrà náà ni wáyé ó gbé wa gbọdọ̀pá láyé mi ti òun tiẹ̀ ó ti ní mànù yóò sì máa bí ó ti máa sí lọ. ṣùgbọ́n ẹni tí kì í bá sànẹ́bí ó ní wàá máa wọ irun nàbí yìí fàásùlù máa rí fàtìhì bíhì máa ẹni tí èèyàn bá ti sànẹ́bí ọ̀nà tí ó tọ̀ tí ó fi máa méjèèjì méjèèjì wọ̀ alikitaabu wàlímà ọ̀hún ni tàṣídìí kò bèrè sáà ìdílé kọ́kọ́ lóní mímọ̀ lẹ́nu wọn lákọ̀ọ́kọ́ ẹni tó di pòfẹ́sọ̀ arábíìkì nínú ọmọ yorùbá kí ni kiriyoni first professor arabiki arabic in nigeria kiriyoni ẹ ẹ kiriyoni o first arabiki professor in nigeria kiriyoni kiriyo tó kiriyo gidi kọ́ńdà ọ̀tún lọ sí dìpúlọ́mù lẹ́yìn alẹ́ sàwọ́dì nílẹ̀ yàtọ̀ tó tó ṣe lọ́gà mẹ́ tó lọ́gà rẹ̀ yẹn ju dáadáa ṣùgbọ́n lóun rè ò ní ju onímọ̀ lẹ́lẹ́ yorùbá àgbọ̀ iye ẹgbọ́ mi yé ẹ ẹ mọ̀ ní kò ní ju onímọ̀ lẹ́lẹ́ nítorí pé kò ní kọ́ kìtàbù ní kọ́ ìmọ̀ ń kọ́ èdè nítorí èdè kọ̀kọ́ èdè nítorí àtìmọ̀ àlìkìtàbù kì í ṣe nítorí àtìmọ̀ ìmọ̀ kódà mo ṣe fún òní àkọ́kọ́ pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ professor of professors àti gbogbo yẹ ìjọba lè kó di emeritus àbí náà ojú rẹ wọ́n pè oníṣẹ́ láǹfààní ìyẹn ni ó jẹ wọn lámọ̀ wípé tí èèyàn bá lè jẹ́ first professor of Arabic tí ó sì gba Islam tí ó sì Islam tí ọmọ ti jẹ́ Islam ó yẹ kó ọmọ kí àìmọ̀ èèyàn nípa ara rẹ̀ mùsùlùmí náà tó lè mọ èdè lárúbáwá tí Islam wà lọ́tọ̀ tó ń dádúró lọ́tọ̀ ìyá ìfìmọ̀ ọjọ́ tó ń lè pe kìnìkan kò sínú Islam ní ìṣẹ̀mẹ́nu àpá ẹsẹ ní ìjáàbù kí ni jẹ ìjáàbù ìjáàbù ìsàlà islam àdà lárúbáwá ni òkè tó bá jẹ àdà lárúbáwá islam takọ àdà yẹn ẹja sọ pé àdà ni kọsásí yẹn méjì ń bẹ̀ bí gbé ẹni tó lọ́nà sí wa lárúbáwá ni àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n wá ní àwọn àládà kan tí wọ́n ṣe ìbára tó ń kọ̀ nǹkan ìpàdé lẹ́yìn ọ̀dà bí wọ́n ṣe wọ́n sàmọ́ bu ọmọ mọ́lẹ̀ <laughs> ọlọ́run sì ní àdà ni ó ní ọ̀dà bẹ́ẹ̀ tó bá ti pé àdà wọn ni kí wọ́n máa lò jáàbù wọ́n máa ń borí wọ́n máa ń bojú wọ́n máa ń bora kí ló ń tọ́lọ̀ wọ́n á kọ̀ pẹ̀lú náà nígbà tí ọ̀dà ìyẹ̀rọ̀pá láyé mi ti ìyẹn kò káàtà sí kórè ilẹ̀ wà nítòsí orí àwọn èèyàn dènà wọn adó ọdà ṣé àdà lẹ́gbẹ̀ẹ́ àti gbà ṣèbí àdà lárúbáwá sáni lárúbáwá lọ́dọ̀ sísọ Al-Qur'ani kalẹ̀ fún sálàdà dáadáa ní abálàdà tí ọ̀dà tọ́lá wọn àlàdà wọn tí ọ̀dà ọlọ́nkàn pa ìgbà tí o ti kọ́ pa eléyìí o ti àkọ́rọ̀ rẹ̀ nù ó di mírun audience ọlọ́wọ́n bọ́ sàánú wa o ṣùgbọ́n àwọn tí wọ́n sọ pé gbọ́dọ̀ rá àwọn ọmọ wọn bí wọ́n ṣe ní àbí kan sọ bá àwọn kẹ́ ẹ mọ̀ fà àwọn ọmọ wọn bú wọn àbí kan sọ bá àwọn ọmọ mi nù wọn bórí kiri yóyọ fẹ ọsà ti ní jíìpù wáyé lè ló lọ tó ní jíìpù gidi ló jẹ́ kí wọ́n fẹ́ àwọn ọmọ sàdúrà nígbà ọmọ àwọn làwọn sàdúrà fún ọ kì í sọ ọkọ rẹ o àwọn aṣáájú afọ ẹtùgbò owó ìgbà yẹn ló tẹ̀ wá sọ yìí pé àwọn ti di icon religious tolerance àbí wọn ni wọn ti máa ń pè é ẹ ẹ ìbáwọn kẹ́lẹ́ bá wọn pé wọn ti di icon fún tolerance ìtẹ̀sìn wọn tó fọ ọmọ kiri yọ ẹ bọ́ dọ̀ ọlọ́run náà àwọn eléyìí ní àwọn ọ̀gbẹ́sìn lè rí i bí ọba dàpọ̀ tí ọba gbẹ́sẹ̀ lórí sẹ́sẹ̀ ni ọwọ́ sí. <laughs> ọlọ́run kò sáà fún ọ tọ́yọ̀ tẹ̀sídẹ́kù rìsáàlà òun lẹ́yìn tí ìbá sànàbí ọlọ́run ló fi lè ṣe kínní o ló fi lè mọ àlìkìtààbù torí pé bóun ló ti mọ̀ pé àlìkìtààbù tó yẹ kọ́ dọ̀ ọlọ́run ló ti wá ẹni tó sì mú wá kìtààbù wa ọ̀dájọ́ bóun ló ti wá gba kìtààbù wa huwa mabniyyun ala al-imani billahi wa rasulihi ẹni tó sọ àlìkìtààbù kalẹ̀ òun gbàgbọ́ síbẹ̀ náà ẹni tí wọ́n sọ kalẹ̀ fún òun gbàgbọ́ ibẹ̀ ló ti rí ìmánì àti àlùkìtà ẹni tí yóò bá ti nígbàjọ́ náà lọ tí yóò nígbàjọ́ náà àwọn ìránṣẹ́ ọlọ́run kò lè nígbàjọ́ nínú tíra rẹ̀ kò lè nígbàjọ́ nígbà ìmánì ọbí táyì kò lè dá fẹ́sì sọ̀rọ̀ mi wa kọ́lá sẹ́kọ̀lì islam ibn Taymiyyah rahimahullahu ta'ala sẹ́kọ̀lì islam ibn Taymiyyah sọ pé qa'idatun awwaliyyah qaida alákọ̀ọ́kọ́ tó yẹ ká gbọ́ yé anna asla al-ilm al ìpìlẹ̀ ẹ̀mọ́ tọlọ́n ìmọ̀ tó so mọ́lọ̀ wọ́n mọ̀ dá àwò ìbẹ̀rẹ̀ rẹ̀ wọ́n dẹ̀lí ìlàwọ̀ akọ̀mọ̀nà rẹ̀ ẹjọ́ máa darí yàn níbẹ̀ al-awwal tó dá lákọ̀ọ́kọ́ wọ́n dẹ̀lí ìlàwọ̀ al-awwal inda alladhina amanu lọ́dọ̀ àwọn tó nígbàgbọ́ òdodo huwa al-imanu billahi wa rasulihi wọn ni kí n yàgbọ́ lọ́wọ́ bá lọ́kùsì sallallahu alayhi wa sallam lọ wà á yín dàgbà sùnwùlé tí a ti rí wa ẹni tó bá jẹun tó jẹ èèyàn ṣùgbọ́n tí èèyàn ṣàlùmẹ́bí ọ̀nà bí tóun ọgbà ń tiẹ̀ tí ó fi ní mà tọ́jẹ́ mẹ́sìn òun ni alẹ́ ìmánu billahi wa rasuluhu ṣùgbọ́n ti yẹn tó jẹ́ ànábì ọlọ́run tó jẹ́ àránṣẹ́ ọlọ́run ó ní kí ni o wàhálà lọ́hìn ilẹ̀ yìí ni wàá ẹ wá máa wà fáwọn àlewà tọ́lé kò èkìtì sáàmì ẹ̀yìn mi sáàyè ìmọ̀ tó so mọ́ ike ọlọ́mọ bá ara rìn ṣe ọ̀nà téèyàn máa ń gbà láti nírú mọ̀ yẹn yàkónú bìwìrà ọ̀sátì àmbìyà òun ni kéèyàn jogún àwọn àdájọ́ lọ bí akọ̀dé lẹ́yìn mi àná kó ṣe pé ìmọ̀ èèyàn ọ̀dọ́ wọn lèèyàn ti ń gbà torí pé ìlànà ìlànà wàrọ̀ sátì àmbìyà anábà Muhammad sallallahu alaihi wasallam ó láwọn àfa ni wọ́n jogún àwọn anábì ọlọ́run innal anbiya'a lam yuwarithu dinaran wala dirhama àwọn tí wọ́n já anábì ọlọ́run wọn àkútọ́ kí wọ́n wá kó owó kalẹ̀ owó wúrà owó fàdákà pé káwọn èèyàn máa pín in ní tí wọ́n kó kalẹ̀ káwọn èèyàn ó jogún innama warrathu alẹ́ ogun tí wọ́n fáwọn èèyàn jẹ́ ìmọ̀ ni fáwọn èèyàn akọ̀dà ẹni ó bá ti nípẹ̀ ní ogun tó náà rí dìbò ń bẹ̀ akọ̀dà mi hàbẹ́ẹ̀n wà ọwọ́ rẹ torí ilé tó tóbi dáadáa tó tóbi sẹ́ni hàbù ní wọ́n sọ wípé tí lábọ́ bá fẹ́ sọ pé yàn ní lọ́kì tẹ̀lé lọ́kì àwọn ọ̀dọ́ ní lọ́kì wọ́n ní wọ́n wà màṣúrù wọ́n wà màṣúrù tó alhàbù wọ́n ní kékeré yàn ní lọ́kì kéèyàn ní pè kéèyàn ní oríire tí ò sí sọ̀tún ẹni ọba jìnnà ẹsẹ mo tó dìrọ ma mo lórí hábò tọpọ lórí mo kọ́ lọ́jọ́ nípa ọ̀dọ́ wọn wẹ̀lẹ̀ ẹ̀yìn mo láwọ àkíyè pọ̀tọ̀ fi nàfṣẹ̀ ẹgbẹ́ mo kọ́ dìmọ̀ ẹ̀lẹ́ ìmọ̀ nípa àpà tó ṣe wípé lẹ́yìn ọba máa pàápàá rẹ̀ ó máa rọ ẹni tí èso ní mímọ̀ sọ ní mímọ̀ èèyàn máa gbó wa ẹ̀ pé èèyàn kí òun pẹ́ ajá ni ìdòlú kí èèyàn lẹ̀ lóko àwọn èèyàn sì máa ṣàlàwà tó ara níṣìí ń gbóni nífẹ̀ẹ́ ló yà gbẹ̀ ìlú àńtọ́ láì máa kàn wọláhùn turuqun fìtìsáàdì ọláhùn ọ̀nà téèyàn máa tọ̀ téèyàn fi máa rí màá mú téèyàn náà bá fẹ́ rí màsàjọ́ ọláhùn ọ̀nà tó tọ̀ tó fi rí màsàjọ́ wọláhùn turuqun ní ta'limihi wa tablihi kódà ìwọ tó ti rí màsàjọ́ tó o bá fẹ́ kóyàn ní mà ọlọ́nà tó gbọ́dọ̀ tọ̀ bí bẹ́ẹ̀ kọ́ àwọn tí wọn lẹ́kọ̀ọ́ wọn máa sọ̀rọ̀ ayé wọn pariwo wọn. ìwọ lẹ́kọ̀ọ́ ọ sọ̀rọ̀ àwọn èèyàn máa tó ọmọ nàbí ẹbí máa ṣe tàbílẹ́gùn mà sọ̀rọ̀ ó lè àpò tó bá rí bẹ́ẹ̀ ó yẹ ká máa pàápàá ti ń jẹ́ tá a bá máa pàápàá ti la fẹ́ gbà ká fẹ́ rí mà lẹ́yìn a bá ọ̀nà fẹ́ gbà ká fẹ́ rí mà lẹ́yìn máa ti ń jẹ́ ọ̀nà wo حقيقة العلم وبيان أنواعه اعلم وفقك الله إلى رضاه أن العلم النبوي هو فقه الحق هو فقه الحق بدلائله المثمر للعمل الصالح والعلم ضربان عمد وملح والعمد غايات ووسائل والغايات مقاصد ومصادر والمقاصد عقائد وشرائع نعم àwa àwọn ọdún kan tí ibi tá à ń lọ à ń débẹ̀ díẹ̀díẹ̀ ẹ dáàbò mi tọ̀nà ṣe é rí bí ìpìlẹ̀ yìí èyí tí yóò bá gbọ́ yé àwọn tá a fẹ́ máa kàn lẹ́yìn rẹ̀ ó lè máa dàrú wọn lójú torí taksimat ọ̀pọ̀ nù tíra yìí bọ́dé yẹn bá ti dé mẹ́lẹ̀ pẹ̀lú ọ̀gọ́dọ̀ kò ní sí kò ní sí problem kankan haqiqatul ilm kí ni jẹ́ mọ̀nà wa bayanu anwa'ihi kálẹ̀ fún sàlàyé oríṣi ìmọ̀ mélòó ní bẹ́ẹ̀ oríṣi ìmọ̀ mélòó ló wà. afáwa sọ pé yìí rẹ̀ lọ́mọ wàfàkọ̀ kẹlọ́ọ̀hún ìlànà ìmọ̀ kó tó ṣàdúrà bí ọ̀rọ̀ ọmọ ṣe rí nu o ẹ mọ̀ káwọn èèyàn nímọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni pàápàá lásìkò tá a wà yìí táwọn èèyàn ti rí mẹ́ẹ̀sì wípé ẹni tó bá ti kọ́ àbíkọ́jọ́ lọ́kàn líle àbíkọ́ burú ìyẹ́fẹ́ máa bá ti lóye ìmọ̀ ló ń fẹ́ kọ́ àbíkọ́ tó sì sẹ́wọ̀n kí àyàfi kéèyàn fi wà yìí kọ́ ìmọ̀ ẹ̀sìn àwọn èèyàn èyí fi ní láwọn èèyàn kúrò mẹ́. alẹ́ tọ́jà ìmọ̀ tinubu wà ìmọ̀ táwọn anábì ọ̀lẹ́mẹ̀sìn ní túmọ̀ rẹ̀ báwọn tí ẹ̀ ṣe àwọn ìmọ̀ ilé ìtẹ́ ńkọ́ ní àwọn yunifásitì káàkiri huwa fiqhu al-haqqi bídálà ìlẹ̀ oníkéèyàn máa ti ń dòdòdò ẹgbọ́n mi yóò ọ̀dọ̀ ti ń dòdòdò yé kẹsì kọ́ ọ̀mọ̀ lásán yóò yí ọ ọ̀dọ̀ òdodo mà sórí tó bá tún mọ òdodo yẹn tán wàá tún mọ ẹ̀rí ẹni tí ọba mọ òdodo tí ọmọ ẹ̀rí ẹ̀wọ̀n sọnù ẹni tó òdodo bọ̀ kò gbọ́ òdodo yé eléyìí ti bẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀jẹ̀ wọ́n gbà má lọ́wọ́ lápẹ̀jùwe ó kéré lẹ́yìn tí ń bẹ nínú mùsùlùmí tí ọmọ pẹ́yọ kan lọ́lọ́ ṣùgbọ́n kò gbọ́ yé ṣé bẹ́ẹ̀ náà ẹ̀mẹ́ kọ́ ìyẹn ọ̀rọ̀ àti ní jonah janki kankan báyìí tọ́ba ilé wáṣẹ jẹ́ ní ìsìn tó ní kámọ́bọ̀ lórí sẹ́wọ̀n yọ̀ lọ́bẹ̀ torí pé kò gbọ́ òdodo tọ́mọ̀ yẹn yìí kọjá tẹ́ ẹ bá wò pé bóyá ẹlòmíì kan ti ẹ̀gbẹ́ yé ẹbí léèrè èrè kò mẹ́rin ti ń ṣe àìmẹ́rin ìtẹ́ ẹlòmíì ń ṣe ẹ̀yàn fún ilá pẹ̀lú ẹ̀kan ẹnìkan bẹ nínú àwọn tá a jọjọ kéwù àtọ́mọ àjọjọ bá àjọba rọ̀ méjì àjọ lọ lé kéwù àrọ̀ méjì àjọ wà ní kíláàsì kan náà àjọjọ jáde àtọ́jọjọ bá rọ̀ méjì ṣẹlẹ̀ lẹ́nu jọ mẹ́ta níjẹ̀yẹ ni àbíjà wọn láàrin ọ̀sẹ̀ yìí náà sáà nígbà tó bá post ìpínlẹ̀ kan Facebook next level new look ó gbé táìs táì kan dodo ni wọ́n sọ̀rọ̀ wọ́n lẹ̀ ó kó gbọ́n gbọ́n kó bẹ̀ ọ́ yìí ọ̀dọ̀ àdéhùn ìgbéwálé lẹ́yìn tí mo mọ̀ dáadáa àbí ọ̀rẹ́ wa yìí náà kọ́ ni mò ń wò yìí mo wá wò pé èèbó ló sì kọ́ síbẹ̀ èèbó náà làwọn èèbó wá sẹ́ni lárúbá sí dọ́gba náà láti sí polúbà náà báyìí lẹ́yìn tó hadaita náà wàhábì lànà mi là ló ń kàrọ̀ ti búlọ́ọ̀kù mi ní ìsinyìí o wọ́n <laughs> wọ̀ wípé oní láti ṣe ọwọ́ cup of tea nítorí sẹ́yìn ti mi léèbó mo ní nǹkan dé mo ní pé kí mo tẹ padà sẹ́ndì sí náà mo táwọn sẹ́ndì kankan sí mo táwọn fáwọn kìnìún torí pé ó mà túmọ̀ rẹ̀ yóò máa jó lọ́kàn yóò máa jó mo tó sẹ́ndì sí wípé ẹni tó bá nímà tí ò lo ìmọ̀ rẹ̀ ìdíyà ń bẹ mo tó sẹ́ndì sí kó tó rí ṣé sáà di ìyá ẹ̀ kan ó tó sẹ́ndì kí ni kan mo tó sẹ́ndì ní ìsìn ìgbà tí wàá pọ̀ tí ìwà dọ́wọ́ dúró bí ọ̀bá ya búlọ́ọ̀kù mi ní dọ́wọ́ dúró wọn náà wá sẹ́ndì lárúbá wa ìgbé wà látúnṣàkó àǹfọ̀ṣàkó à tẹ́síkìyàwó ní bẹ́nu dáǹsọ̀ yìí bá tún kọ́ àyà fún bó tún kọ́ hadith bó tún ka wa alimin bi ilmihi lam ya'malan mu'adhabun min qabli ibadi wàsàn wọn gbà tí gbogbo kíni wàá pọ̀ ẹ wà ní ṣé bọ́ ọgbàjúkọ rẹ̀ ni ọgbàjú bá ṣe bá nǹkan pọ̀ kí ló ní kó fi wá dì máa mú ṣe ha mo ṣe fún ọ ní aṣọkúrọ ah, náà ó náà wàá sọ lárọ wa ó bá padà bí lárọ wa ní tí mo fẹ́ lò bẹ́ẹ̀ ó ní pé òdodo téèyàn bá mọ èèyàn gbọ́dọ̀ ṣe kíni o kéèyàn gbòye kéèyàn tó wá mẹ́rí ẹ̀ nítorí súnmọ́ ni wípé ńgbà tá a rò pọ́ mọ òdodo yẹn ó mọ̀ ni kò gbòye ń ṣe nítorí àwùjọ ibi tó wà gbàrà ó ti wà láwùjọ mi nìsín àwùjọ eléyìí tó ti gbé lọ kọlọ kọ wọlé àti tóbi rẹ kọ má gba hidaya ti wá fún kọlọ kọ bá ṣe dáyà fún un náà torí kì í ṣe ń tí ọmọ ó sì máa fọyẹ kọ́nà àtijẹ òun náà ló yí dandé àbá tó kéwú dáadáa ni o kì í ṣe oníkéwú kẹsíkẹ o tó kéwú dáadáa kọlọ wọlé àti tóbi rẹ kọ sànù wa tọyì kí ni tí wọn ń pè ní mẹsì o ní pé kọ́ ọgbọ́n tí ń dòdòdò yìí kọ́ ọ̀dùn yìí dáadáa ó tún wá mẹ́rin yẹn lẹ́yìn ìgbà náà ó gbọ́dọ̀ lé èso kan fún ẹ èso yẹn ni wípé iṣẹ́ tó dáa ni máa ṣe kì í ṣe pé iṣẹ́ táwọn èèyàn rí sí pé ń lọ dáa o ṣùgbọ́n iṣẹ́ tọ̀rọ̀ wọ́n yọ̀ sí ń lọ́ máa ṣe torí pé ohun tó bá ṣe ìmọ̀ ni ó mọ̀ dárí ẹ̀ ní tí wọ́n ń pè ní mọ̀ yorùbá la yẹ bẹsẹ etí wọn pè ní ma ni pé kéèyàn máa ti ń dòdòdò kó gbọ́ yé kó sì mẹrí ẹ kí wàá di pé kó mà kó mẹrí ẹ lásán kó wàá má lò tí yóò bá ti lò kì í sọ ní mímọ̀ ọmọ òdodo yẹn ó gbòye ọ mẹrí ẹ ọ dẹ máa lò yes etí wọn pè ní ma ni Ọlọ́run sẹni kọkàn wa ló ní mímọ̀ afáwa wa ni wọlé ẹni mú lọrọ wa oríṣi méjì ni màá ti mú. ala ni ni Mulah Umar yẹn àwọn afá mi náà afá mi pè ní usul usul usul usul. ṣùgbọ́n kátó mọ̀sára yẹn tó àbá yẹn sọ sẹ́yìn tafsimu al-ilm oríṣiríṣi ọ̀nà làwọn onímọ̀ gbà pín ma ọ̀nà kejì nínú ọ̀nà tí wọ́n gbà pín ìmọ̀ ló ń sọ mí mo rò pàdé ayélujára ọ̀nà kejì ní ọ̀nà míì wá ọ̀nà kan nínú táwọn yẹn gbà táwọn onímọ̀ gbà pín mọ̀ tó sì gbajúmọ̀ dáadáa ọ̀nà ká pín ìmọ̀ sí ulum asliya wa ulum musaida ulum asliyatun àti ulumun musa'idatun ulumun asliya àti ulumun musa'ida. a padà síbi tí tàfà wáyé náà náà wọ́n láwọn ọ̀pọ̀ ulumun asliya àti ulumun musaa'ida gbogbo ẹ̀ka ti gbọ́ wà wọ́n onílùú ẹ̀ka ti gbọ́ wa. علوم أصلية àti علوم مساعدة ṣe alákọ̀ọ́kọ́ wọ́n ní àwọn ìmọ̀ ìpìlẹ̀ tó ṣe wípé àwọn gangan ní ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni pé àwọn àmọ̀ tó jẹ́ pìlẹ̀ yẹn tó ṣe fáwọn gangan ní ìmọ̀ yẹn ó lè mọ̀ wọ́n dojú àbí kọ́ ọ̀rọ̀ àwọn kankan tí ó ràn ọ́ lọ àwọn ni olóòmọ́n mùsáàyídà ìmọ̀ tí máa ràn yàn lọ́wọ́ láti mọ olóòmọ́n àṣìlẹ̀yà ẹ̀lẹ́ olóòmọ́n àṣìlẹ̀yà àwọn lélẹ̀ alákọ̀ọ́kọ́ oní ilmul kitabi was sunnah ilmul kitabi was sunnah. ó gẹ́gẹ́ kitabi was sunnah àwọn ọmọ tó wà bẹ́ẹ̀ rẹ̀ mo fẹ́ máa sọ. So alákọ̀ọ́kọ́ àtàwíìd ìmọ̀ ọlọ́run lọ́kàn kọ́ ọmọ ìmọ̀ ọlọ́run lọ́kàn tó lálá ìyẹn sọnù máwọn tó kéwu níjọ́nù lọ́wọ́ ìyẹn kọ́ tàwíìd lè ké o torí nígbà tó yẹ bá tó fẹ́ kọ́ ń tọ́jú ọmọ tàwíìd dùrúsùlẹ̀ àwàlẹ́ yà lẹ́kọ̀ọ́ àdùrúsùlẹ̀ àwàlẹ́ yà àkídà àwọn àṣà ẹ̀rọ ní bẹ̀m̀bẹ̀ lẹ́yìn sífà méje kò sí ntẹ kọnu tẹ́tẹ́ bá ti lẹ kọ́ dùrúsù làwà níbi àtàǹbá yìí kò síta òye jùmọ̀ lọ́rọ̀ yìí sáwọ́ mọ̀sálẹ́ ló kù. alimawaye bolo balẹ̀ bọ̀lù sàbúrà ọ̀rẹ́ kò sàkátà àwọn tó kù nù kọ́lá ṣéwù alimakutu ábìlì àdàbíyà alàrí tọba bá kí ó débẹ̀ tọba tó bá kí ó débẹ̀ alàrí ni o akọ̀rí ni aṣọ jẹ́ alàrí o ìṣíyà náà tẹ̀lé alimọ̀kọ̀dímọ̀tìlẹ̀ ìṣíyà ìrìsáàlà ọ̀tẹ̀lé ẹni tó bá wá bá kí ó jìnnà dáadáa òun mọ̀ wá débi jàwáhìrì nìkiri ìyọ̀n ti di afáàtà yẹn yẹn bá malikiri ọwọ́ àtìkì. ní màlìkí màlìkí tó kí bí wọn ti ń kọ ní gbogbo tí wọn máa kọ wọn tó bá yá màkọ́ ọmọ tá a rí rí wọn ní màkọ́ ọmọ tá a rí rí alimakọma ẹẹ makọma tu alihariri ni wọn wà ní makọma tá a rí rí makọma tá àwọn alárúbáwá ti lárúbáwá ọ̀sọ́ mọ́ ojú ẹlẹ́wà kọ́ dáálíyà ojú ẹlẹ́kọ̀ọ́ àwọn tí àṣà mákṣàdí kan báyìí náà ń bẹ ìrìnàjò kọ́ bá ń rántí olé ọ̀ rántí ọ̀ ojú ẹlẹ́wà kọ́ èèké ní sálábà pàdé ìtọ́jọ́ má àkídàtọ̀ lálàáfíà àyà tó ń bi láàmàlì àyà tó ń rè látún kàlámù mi làjà kàlámù ọ̀yà mi wọ́n ní sàkọ́fà lọ́ọ̀hùn ìyún tiẹ̀ dá alẹ́ ilé wa fúta ọ̀rù bí anahu ọ̀nà ọ̀nà ìfẹ́ wọ́n sọ gbogbo ẹ̀ ẹ̀wọ̀n dúkìlú tí mo ti háì wọ́n sàkọ́fà lọ́ọ̀hùn ah ó ti pẹ́ pọ̀ o èso ọ̀rọ̀ thirty àti five years ni mo jẹ́ àwọn wọ́n sàkọ́fà lọ́wọ́ alẹ́ ilé wa fúta ọ̀rù tá a ti wíwí tá a ti jójójó ti lọ́tà àrí ẹ̀rọ àwọn ọlọ́nkọ́ wọn láti bẹ̀rẹ̀ kọ́ sàánù wa tó bá rí bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ nínú màdì pé kéèyàn kọ́kọ́ mọ àdìọ́ kan tó lálàáfíà àdìọ́ kan tó lálàáfíà ìyẹn ló fà á tó fi jọ́jọ́ pé àwọn èèyàn lọ́lẹ́ kí ó ká sun adìẹ ká sun mùsù ẹ mà pé àwọn ẹlòmíì dájú débi kí wọ́n fi mùsù sínú àpò ààyè wọ́n sì yẹn dẹ̀ ní kọjú ọ̀dọ̀ kó jáwé mọ́mọ́sẹ́ wọ́n wà máa fi àpò yẹn báyìí nàkànàkànàkànàkànàkà so that ojú mùsùlùmí yóò ti yóò ti pò yìí dàbí mùsùlùmí dẹ̀ wúrú bọ̀ inú àpò yẹn wọ́n fi mùsùlùmí wọ́n fi nàkànàkànàkànàkànàkà táwa ti fi àpò yẹn dáadáa sẹ́yìn mọ̀ pé kò ní rí ẹni tí wọ́n ṣe kiri ẹni kó ti gbé ọmọ ọdún lọ́wọ́ yóò kàn fa àpò yẹn níbi ni kí mùsùlùmí yẹn lè mùsùlùmí yẹn dáwọ́ sí bàbá àgbẹ̀dẹ̀ yóò gbé ọmọ ọdún lè pọ̀ yóò ṣe gun mọ́ṣẹ́ láàyè kò ní ní ẹ la yọmọ gangan padà ọ̀hídì gbà wọn yẹn tó ń kó àgbà wọn nàná wa gbà wọn yẹn tó bẹ̀rẹ̀ lọ kò sí náà wá wí gbà náà o náà wá wí bọ̀ iná bí má orí èèyàn bisikíìtì ni yóò dún òde tí èèyàn bí bisikíìtì báyìí wọ́n sì lọ nígbà tí lọ bisikíìtì ni wọ́n sì lọ ọmọ sí tójú dá òsì tàbí ẹ̀yìn kò sí kẹ̀kẹ́ àfọwọ́gbà yàwó yàwó kọ̀ mọ́ntì kí ní jẹ́ fíkì òkìlọ̀ kan jùlọ sí làwárí àlẹ́ fíkì òtẹ́yìn ọkọ̀ tí ó bì í. àdáwò ìbẹ̀rẹ̀ mọ̀ ìmọ̀lẹ́ ọlọ́kà tó lálàáfíà àwọn olómọ náà sì lè yà nìyẹn lẹ́yìn ìgbà náà ni àlùfẹ́ kan ẹlùmọ̀ ìfẹ́ kò tẹ̀ yìí lẹ́yìn ìgbà náà ẹlùmọ̀ tafsir lẹ́yìn ìgbà náà ẹlùmọ̀ hadith sẹ́ni mẹ́rẹ̀ẹ̀rin gangan ni ma mi ìrọ̀wá àgbọ̀mìyé mẹ́rẹ̀ẹ̀rin yẹn ni kí ni o òun ni ma. mẹ́rẹ̀ẹ̀rin yẹn dẹ̀ la fẹ́ mú nínú alikitaabu wa sunna afẹ́ má di ọkàn tó lálàáfíà nínú tírà ọlọ́run nínú sunna alẹ́ bá muhammad sọ̀rọ̀ afẹ́ mú àgbọ̀ yẹ́sì nínú tírà ọlọ́run nínú sunna alẹ́ bá muhammad sọ̀rọ̀ afẹ́ gbọ́ ìtumọ̀ alukur'an yìí nínú alukur'an torí ká alukur'an fẹ́ mu kí yunifásitì rúbà àbòwò bàbọ̀ afẹ́ gbọ́ yìí eléyìí tá yìí àrí tá a rẹ̀ nínú sunna nínú hadith tọ́lá àlàáfíà mọ̀rọ̀ wàhálà yìí ti bẹ́ẹ̀ náà ní ilmu hadith àwọn àlàyé alukur'an yẹn lórí bá ti tó lórí bá ti sàlùwàlà bá ti fẹ́yàwó bá ti tọ́ gbogbo ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ nínú hadith láti bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ní jẹ́mà ní ìlúpa àgbọ̀mí yé ṣé àgbẹ̀nu tá a sọ ní ṣe àti ìdàpọ̀ ìmọ̀ ló ga o mọ̀kọ́ wọn tá a rí jẹ́ wá gbogbo ìgbésí lórí ìmọ̀ gangan mẹ́rẹ̀ẹ̀rin ṣùgbọ́n tó wá wà mẹ́ ni pé ṣé wàá rí mẹ́rẹ̀ẹ̀rin tá à ń sọ òun náà ṣé o pé kankan bẹ́ẹ̀ ṣe èdè Yorùbá àbí èdè Yorùbá lè kankan mẹ́rẹ̀ àbí kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nu mẹ́rẹ̀ẹ̀rin tó dé èkó wọ́n ti gbìyànjú wọ́n ti translate tọ́pọ̀ náà o ṣùgbọ́n ni wọ́n bá translate yìí tó ń gbọ́ yé ni wọ́n sọ fún ma rẹ̀ tí wọ́n tó sì gbọ́ yé lè má kọ̀ rẹ̀ tì. ìyẹ̀wò ẹ̀kọ́ ni yé tó bá rí bẹ́ẹ̀ olóògùn musa ìdá wa àwọn àmọ́ tí ó ràn ọ́ lọ́wọ́ láti mọ̀ àmọ́ mẹ́rẹ̀ẹ̀rin yẹn. àwọn yẹn wá ní wọ́n máa ń pè wọ́n ní ulumul ààlà ulumul ààlà àwọn àmọ́ àníṣẹ́ ó sì máa ń pè wọ́n ní ulumul sinaiya ulumul sinaiya. lápẹjù yìí. afẹ́ ma tafsir o kò ká tàṣẹ wọlé wọlé Qur'an onídìí wọlé wọlé Qur'an tí ó kó sunu tafsir sí i tọrọ akẹ́kọ̀ọ́ nípa wọlé wọlé Qur'an tọ́ kó sunu tafsir tọ́ wa fẹ́ ma sọ̀tún ma Qur'an ó ní problem kò sí èmi dín bẹ́ẹ̀ tọrọ fi kì í túmọ̀ òun lọ́ọ́ máa mú tàbí kí Qur'an yóò ma dàrú mọ́ lójú ntọ́nà sọ́nbíà tó tún wá sọ́nbíà tó takò ìtumọ̀ kàlẹ́ kan. ọ̀rọ̀ ní ma bó ṣe yanjú ara rẹ̀ ń bẹ̀ ó ní problem. kíkọ yọ̀ràn ọ lọ́wọ́ láti mọ̀ tafsir. látara bẹ́ẹ̀ ntọ́nà ọ̀bọ̀ ọ̀gbálérò nínú nǹkan tó jọ́rọ̀ àdìẹ ọkàn tí wọ́n gbọ́ yìí ó ní lè gbọ́ yìí bẹ́ẹ̀. ntọ́nà ọ̀bọ̀ ọ̀gbálérò ẹ̀ lómi ọmọ gbọ́ yìí ẹ wá dúró ayé àtàwọn èèyàn tuntun kùtù. kò sí òṣèlú tafsir kò sí òṣèlú ìlọ́kàn wọn wọ́n tún tọ́ bá wọn. nínú rẹ̀ ó ní pé àwa bùkátà sí láti gbọ́ láti mọ ìmọ̀ ẹ̀sìn hadith àti àwọn àmọ́ mi tó dé inú àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tá a sọ àbùkátà sí usul al-hadith eléyìí ti ṣe musalahu al-hadith ara olóhùn musa ayidá olóhùn musa ayidá ẹ wá máa gbọ́ o wàhálà kò sọ̀rọ̀ ìtumọ̀ ń tà ń sọ náà di wípé ṣé ẹ mọ̀ wípé usulu tafsir kìí sùn gangan nìmọ̀ tá a fẹ́ mọ̀ o ṣùgbọ́n ní ó di àmọ̀mọ̀ yẹn a ní ìyẹn gẹ́gẹ́ bí irinṣẹ́ gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ tá a fi wọnú ibi tí ìmọ̀ yẹn wà tọ́ ọ bá wá jókòó sí usulu tafsir tọ́ ọ wá lọ bòmí ìmọ̀ ò ní nímọ̀ o ó wà ní dàǹtìrẹrẹ kọ́kọ́rọ́ lọ́wọ́ o ò ní wọbi kankan yorùbá láyé mi ti ìwọ lọ́wọ́ máa kọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe ń wa mọ́tò ṣùgbọ́n wò ní lè ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni tó o bá di tíra mùsọ́lá káàkiri tọkọ nufa tọkọ nusa kọba ẹkùnrin ma ẹkùnrin àwọn alibaisi la ṣèṣe ọkọ tẹ̀sílẹ̀ mùlọ́wí ọkọ màrífàtù lẹ́kọ̀ọ́ ká mùlùkùn màrá mi lẹ́lẹ́lẹ́lẹ́ ọ̀ wá ka náwáwí dèkòdèkò kọ́ ka ọ̀ndà dèkòdèkò kọ́ ka olókùnrin wàrà mi ọ̀ ní mọ̀ kankan o. ìrọ̀pá gbọ́ mi yé o <laughs> torí wípé mímà usulul hadith tí ṣe mùsọ́lá yọ̀ọ̀rọ̀ lọ́wọ́ láti gbọ́ hadith yìí láti lè wo ló lò èwo lò ní lò èwo lọ wọlé èwo ni ò wọlé mọ̀rọ̀pá gbọ́ mi bákan náà usulul fiqh. ìgbà wọlé máa bí kéwù ní ọ̀bá mọ̀ túwù ìlànà ọ̀sọ́kùsọ̀ ni. òṣèlú ìfẹ́tẹ̀ ara olóńgbò kéde o sáà pé ẹ mọ dáadáa tí kì í bá aṣẹ ni torí wọ́n kọ́ kọ́ torí òṣùlù tẹ̀sílú ẹ kọ́kọ́ fíkìhì àwọn afáyésáfà lọ́nà ọkọ̀ àti ọ̀rọ̀ afáyésáfà sí lórí gbogbo ọkọ̀ ìdá tí ẹ sìn ọ̀bá mu mùsùlùmí lọ́wọ́ àdìpọ̀ wà ní ìrẹsì gbogbo ń tẹ́ ẹ bá sì fẹ́ sọ lọ́dọ̀ rẹ ní òní kọ̀rẹ́tì yóò dùn kọ́ ìdá àtẹ́jáde ní ìsìn yóò dà ojú ewu. tó bá rí bẹ́ẹ̀ àwọn èèyàn ló mú musa ìdá ni lọ́wọ́ mọ́ wùsùlù fíkìhì nítorí kó lè bá a mọ àlùfáà bọ̀kẹ́yà wa kọ̀ lálàmì sáàlì òṣòlì ìfẹ́ ó ní ṣe kílọ̀kọ̀ mi àti òṣòlì papọ̀ ìsáàlì bẹ́ẹ̀ ṣe ó wá níbi kí lọ́wọ́ lọ́wọ́ máa kà á ẹ̀ ń tọ̀ ń dà gẹ́gẹ́ bí ẹni wọ́n fẹ́ lọ Òṣogbo nígbà wàá dókè gàdà wàá mórí lọ́nà òkú pé wọ́n ní tó ń bá dókè òrì wọ́n wà lọ gba owó <laughs> yóò wá padà sóṣogbo. sẹ́wọ̀n pé wà ti bá ó tún wá fẹ́ lọ́hùn ó kọ́kọ́ lọ ọ̀nà kiri náà sẹ́wọ̀n pé kiri náà dáwò bẹ́ẹ̀ bá jẹ́ kiri tán níbi àtẹ́wà máa lọ ó bá fẹ́ gbà kiri lọ tó bá wá dé yóò wá lọ gba owó ọ̀gbà àgbà pé wá ń lo òṣogbo sẹ́wọ̀n pé nígbà bá fi dé oṣù mọ́kókó ọ̀nà oṣù mọ́kókó ìlànà àbáyọ máa sọ pé ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀ tó fẹ́ tó nígbà wọn dé mẹ́yà wọ́n sì tẹ̀lé inú lẹ́yìn báwo mi yá báwo mi ọmọ gẹ́gẹ́ lómi kí wọn omi ti gbé yẹn lọ báwo mi yá àná làwọn yẹn mọ́mọ́ tó làwọn ọmọ mi kí wọn <laughs> mọ́wọ́ tọ́hẹ̀ mọ́wọ́ tọ́họ́ mọ́wọ́ lẹ́jì lẹ́yìn yóò báyìí wẹ́ẹ̀ wọ́n ọmọ gẹ́gẹ́ mọ́ inú omi wọ́n tẹ̀lé sí báwo mi yá àná yẹn ibẹ̀ wọ́n máa kú sí ibi tó jà bí kí wọn ibẹ̀ ló kú sí tẹ bá yẹn tí ẹlòmíì ò tọ́ bá yẹn lé kó báwo mi yá àbá kò ní í dọ̀tí mọ́ ibẹ̀ ó funfun yọ ọ́ mọ́ dáadáa torí kọ̀ọ̀ká bẹ́ẹ̀ ọlọ́run sàánù wa ẹlẹ́ẹ̀kẹrin nínú ulum musa'ida òun ni an-nahwu wa ulum al-lugha an-nahwu wa ulum al-lugha ọmọ nahwu dáadáa dáadáa kì í sọ̀rọ̀ àjùmíyà o àjùmíyà yẹn gan ọ̀fọ̀ ọmọ nahwu dáadáa ó sì mọ àwọn ọmọ lọ́gà náà yes bọ́ ọ bá ṣe yanjú bẹ̀ tó yọ ràn ọ́ lọ́wọ́ láti gbọ́ mẹ́rin tá a kọ́kọ́ sọ tó a pè láwùká láwọn gangan ni kí ni ò ní ma ṣùgbọ́n tọ́ba wa ní mẹ́rẹ̀ẹ̀rin yẹn ló ń mójú tó kò sí tọ́kẹ̀ wa àti náhàbù papọ̀ náà yọ bẹ̀ ń tẹ fún ọ yọ sẹ́gi lè fún ọ yọ bẹ̀ ń tẹ fún ọ torí kò ní yanjú yóò di orelé òdílé oroko òdoko bọ́rọ̀ ló ṣe ní ṣùgbọ́n tó bá wá ní láwùn náà lọ fẹ́ jókòó tì ìgbà tí ọ̀wá ọmọ náà wà lè gbèsè yìí ẹ̀ máa kọ́ náà wù lọ ọwọ́ akọ́ náà wù títí tí o tó parí àlùfíà oníṣẹ́rù àlùfíà yìí máa kiri ṣẹ́rù yẹn kéré àṣemọ́nì ni kò tó gbé gbogbo ọmọ kìnìún làbí gbogbo àwọn ọmọ màá dì mú lọ fẹ́ ha tán ìsáàlù làárọ̀ bí ọkà gbogbo ẹ̀ nílẹ̀ kò wá mọ kankan nú ẹ̀sìn ẹgbẹ́ mo rò bá a dọ́ mi yé tẹ̀síìmù kan nìyẹn tẹ̀síìmù tẹ̀síìmù alákọ̀ọ́kọ́ náà tẹ̀síìmù àti nìyẹn tẹ̀síìmù ẹlẹ́kejì la fà wá sọ o tó kó tẹ̀síìmù mi lẹ́yìn màá sọ bẹ́ẹ̀ jẹ́ sọ káfà wá báyìí. oníwèlè ilmu dọ̀gba oríṣi méjì ni àwọn madu wà mọ́lá àwọn àwọn òun gan ni àwọn tó di màmú tó ṣe pé ìkọ̀ọ̀kan tó o bá wọnú ẹ̀ nínú ẹ̀ tó di òpó mu onímọ̀ yọ tó bá wà lè gbìyànjú tó o mú un nínú òpó kọ̀ọ̀kan ìyẹn gangan wà fi a padà dá mi yé ẹsẹ gbogbo òpó ò lè kó tán kò ṣeé ṣe ìgbọ́n tó o bá rí nǹkan pọ̀ alakọkọ ọkọkọ le jẹ́ onímọ̀ láì ní ní òpó ok tó o bá ní ẹyọ kan ṣoṣo lóòmù ní òpó yẹn kò sí tọkàn pẹ̀lú yòókù náà ò ní mú káàkiri mú káàkiri mo rò yẹn o lè ṣiṣẹ́ bíríkìlà o lè ṣiṣẹ́ wẹ́dà mo rò yẹn ẹ̀kọ́ ok tó bá ṣiṣẹ́ pé wídà tó tún lọ ṣe iṣẹ́ kìíní tí wọ́n lọ lọ fún òkúta tí wọ́n fi rọ́ tí wọ́n ní lè ṣe lòdì ó mú tiẹ̀ bẹ̀. òun ẹni mo fi kìíní òǹkà ọ kó yé wa bá nà mo ṣe rí nu kò sí mr noel ló ń di ọ̀rọ̀ mẹ́sìn wo bí ọ̀dà العلم إن طلبته كثير والعمر في تحصيله قصير إما طبعا غير ما وإما قبعه ọjọ́ ayé rẹ tó fẹ́ fi wá gan kò wá bẹ̀rẹ̀ ọ̀kan tán ká tó lọ lọ́wọ́ àdúgbò kọ̀ọ̀kan dèmi làhámà làhám bó bá ṣe pàtàkì sí ni o ṣe máa tó gbogbo ọmọ lóní ọ̀làṣọ lóní lóbu lọ́mú lóbu ẹ̀ àwọn ṣàwáṣí tó kù káfà sí mọ́ mójútó wọn nìyẹn lọ́mọ torí pọ́ bẹ́ẹ̀ máa sọ gàrá ìbò ọkàn kan rẹ̀ lé màrà sùn. náà alẹ́ ìbùdókàn ọmọ ìlú múlá àáfàá ń bọ̀ níbi múlá bọ́n wá pàdé síbi àwọn màdùnà tóró gẹ̀gẹ̀ ni tá a ṣe kéde o tá a bọ̀ káàkà sí. ṣé ẹ jẹ́ kí n sáré fún wa ní short cut short cut ni wípé tí wọ́n bá ti ní àwọn màdùnà ilmi àwọn tó jókòó mà àwọn ni olóòmù asliya àti olóòmù musaida àwọn màdùnà ilmi ni múlá àyè àti ìsọ̀rara kò sí nínú tẹ̀síìmù alákọ̀ọ́kọ́ tá a mú wa torí tẹ̀síìmù alákọ̀ọ́kọ́ yẹ kó gẹ́gẹ́ tẹ̀síìmù mọ̀ tá a bùkátà sí àwa lè bùkátà sí lìkẹ́wònì ilman asliyan àwọn lìkẹ́wònì ilman musaida wọ́n lè jẹ́ pé nítorí pọ́ùn gángan ni màá pilẹ̀ wọ́n lè jẹ́ pé nítorí pé àlè ní màá pilẹ̀ yẹn àfikà kọ́kọ́ kọ́wọ́ mo rò pé àtijọ́ mi yẹ wà ṣùgbọ́n mọ́là àti kò sínú tẹ̀síìmù alákọ̀ọ́kọ́ tọ́lá àwọn afáwọn pé kò sí lára àmọ́tà bùkátà sí ṣàlàyé mi ti ṣùgbọ́n iṣẹ́ tó náà máa ń ṣe ń bọ̀ á wa. تفاع العبد جميع العلوم الأصلية والمساعدة جميع العلوم الأصلية والمساعدة ẹ wá wọn wo yóò yẹ wá dáadáa ní sùn àlàyé yẹn ó important láti gbọ́ bí yẹ afa wa wa ni pé alẹ́ ọmọdún lẹ́yìn méjì wọn lákọ̀ọ́kọ́ ni bọ̀ọ́yà tó wọ́n yàgẹ̀dẹ̀ target wà níbi ìmọ̀ tá a fẹ́ ní sẹ́ni tó pè ní ọkọ̀ ọ̀yá ti àwọn ni olówó àṣìlẹ̀yà sàfihàn mi wa ó lẹ́lẹ̀ kejì ni wàsáàyè tẹ̀tì wa àwọn àtẹ̀kùdé gáyà wa olówó mọ̀sáàyè àwọn ni olówó mọ̀sáàyè sẹ́wárí gọ̀ọ́yá tìyẹn tá à ń lé tá a kò ní olówó àṣìlẹ̀yà yẹn oríṣi méjì náà ló ná wàsá ìlú táàbì débẹ̀ náà oríṣi méjì náà ló ná o oríṣi méjì náà ló ná ó ní alimoyat tó ṣe kó gàgà là ń lé ibẹ̀ là ń lọ ó kú sí maqasid ẹni wọ́n ní ilmu maqasid sharia maqasid ó sì pèsè maqasid sẹ́ni maqasid ló ní maqasid gẹ́gẹ́ sẹ́ńké alimakisodo ni tá a gbàlẹ́ o tábà náà fẹ́ ní màá fẹ́ kọ́ ma ìmọ̀ tá a fẹ́ kọ́ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ó ní nǹkan tá à ń wá tá a fẹ́ ma mo rò wá láyé mi ti láàké ń tá a fẹ́ mọ̀ yẹn náà nǹkan kan láàfin ma ìdájọ́ tá a fẹ́ fàyọ òní tá a fẹ́ mọ̀ kálí ma bó o láti fi sí ṣùgbọ́n láti mọ̀ dájọ́ nǹkan yẹn abùkátà sí nǹkan kan torí pé ẹ ó níbi kan títí ń bọ̀ ibo ni ti ń bọ̀ inú kìtàbà lè mọ̀ ọ̀dọ̀ ọlọ́run ni ti ń bọ̀ ọlọ́run ni máa kọ́yàn ní ma nta fẹ́ mọ̀ yẹn o làwọn fi sin lọ mo rò wàhálà yẹn lòdì lápẹjùwe a fẹ́ mọ̀ ìdájọ́ ọ̀run ìdájọ́ ọ̀run sọ̀rọ̀ yẹn ni ká máa kírun àbí sọ̀rọ̀ àyàn ìmọ̀ gángan nìyẹn mo rò wàhálà yẹn lòdì láti mímọ̀ ọ̀ràn àyàn àtàìjọ́ràn rẹ̀ àti àìjọ́ràn àyàn rẹ̀ abùkátà sí pé ká lọ wò níbi ntọ́ lọ ń sọ̀kalẹ̀ mo rò pálá yẹn mi jẹ́ tọ́yìn ó túmọ̀ sí pé a lè débi rọ́ọ̀yà yẹn maqsid wáyé àyàfi ká lọ wò masdaru àlàkà lórí sọ pé màá sọ̀rọ̀ di tọ́yìn tẹ́nìkan bá lóun mọ̀ dájú ẹ̀sìn ṣùgbọ́n kò máa sọ̀rọ̀ sí ẹ̀ eléyìí ọ̀bẹ̀ sí kò dẹ̀ lẹ́jọ́ lókè sọ pé fíkì olùhàkì bídàlì ni fíkú ìhàkì bídàrà ìlì ọgbọ́dọ̀ mọ òdodo kó sì jẹ́ pé ẹ̀rí ẹ̀ ló fi máa kí ṣe tàfúnì pẹ̀tọ́ náà ọmọ òdodo láti pàṣẹ èrí ẹ̀ ìyẹn ló fà á lóbi ọjọ́ pé tá a bá ti ń sọ wípé a fẹ́ mọ yìí kankan nínú mọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tá a sọ yẹn ẹ̀rí bá fún wa wípé àgbẹ̀tàbọ̀ sún náà òun ló ní mọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tá a sọ ẹ̀rí mo tàbí ìmọ̀lọ́ọ̀lọ́kàn ọgbọ́dọ̀ má ó sì yẹ pàtì nù kìtà wọ́n lọ́nà tí ma kìí ṣe tàwọn hídù yorùbá tẹ́wọ́ àlọ́gbéwé lámúlòdù ojojú ọdẹ nù nínú gbóòórùn malẹ̀ ìtẹ̀rí ayé kọ́lọ́ láwùí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ràn yóò ṣogbo ẹ̀ fáwọn èèyàn bá kìdá láti bẹ̀rù náà sáwọn èèyàn bá kìdá láti bẹ̀rù àwọn máa mú wọn á mú mẹ́lẹ̀ká ọ̀gbẹ́rọ̀ jẹ́bẹ̀rún tọ́ bá ti ní ẹran ewúrẹ́ kan ẹran yóò ṣogbo ni ibùbù lọ sí wàá rí pé ẹran wo wo fíìmù rẹ ni láti mọ̀ pé eléyìí ẹ̀jẹ̀ ti ta sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ tàbí ó sì wà nù òkú àìmọ̀kan ṣètì mọ̀ ẹ̀mọ́tò àbí ẹ̀jẹ̀ kó tóbi sọ lẹ́ẹ̀kan bá sọ tọ́yìn. bákan náà òun ni tafsir tá à ń sọ̀rọ̀ ọ̀pẹ̀ náà ó gbọ́dọ̀ mọ̀ tó mọ̀ alukur'ani láti inú alukur'ani ni òun ni alukur'ani tafsir bil ma'thur tó o bá ti mọ̀ láti náà Kùránì kó o lọ sínú kíni o àwọn sunna mo rọ bá láyé mi ti bẹ́ẹ̀ náà ni fi kú hẹ̀s bẹ́ẹ̀ náà ni mo hadith àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n rẹ pé kíni wáyé kó kílẹ̀ àti wà báyìí tọ́ ìṣòkò ayé àti wa tágẹ̀tì wa tá à ń wa ó pín sí màkọ́sì ó sì pín sí màsọ́ọ̀lì ṣé kí ni mo yé yẹ ṣé màkọ́sì dìé náà wọ́n sá màsọ́ọ̀lì yẹn à ń bọ̀ àbí mọ̀sọ́ọ́dúnrún wo láti máa ra àwọn ọmọkọ́ sí ìlú wa ọyẹ àti mọ méjì bẹ ẹnfà àti mọ méjì fẹrẹbìlì àti mọ kìtáàbù àti mọ sunna yóò padà bá wa fi kún sára yẹn mi dé ṣùgbọ́n sẹ́yìn mọ̀ kébi tá à ń gangan ló pàtàkì jù elmaksud elmaksud gangan ló pàtàkì jù maksidu yẹn wọ́n wá pín sí méjì ó pín sí àkọ́ ìlú àti àṣàrọ̀ ṣàrọ ayé òye gẹ́gẹ́ ní jẹ fíkú mọlùpàlà ayé mi ti àkọ ìlú ní tawhid òun ni alifikihu alkubra alifikihu alakibaru dari alifikihu alatura so yóò wá tó wọn sì pé àkọ ìlú ní máa yàtọ̀ alákú bí àmàlẹ kúrò gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú tí ń bẹ lọ́kàn ṣàrọ ayé òní wípé ti ní ṣe pẹ̀lú ní tàǹfàrà ṣe méjì ọkàn rẹ̀ àtàrẹ̀ lẹ́yìn méjèèjì kò séyàn mọ́ síbẹ̀ náà ibẹ̀ kọ́ tọ́jú àkọ́yìn àwọn àjọ kan ń táwọn wà nù bó làjọ kan mi ṣe gbọdọ̀ rí kí ni ìgbàgbọ́ mi pọ̀ ọlọ́run kí ni ìgbàgbọ́ mi nípa táwọn èèyàn ń ṣe nínú àgbọ́ mi pa nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí báyìí mo rò pa àjọ mi yé tòlẹ́lẹ́ kejì náà ni wípé àwọn òfin ọlọ́run bó ni mo ṣe fẹ́ mọ̀ bó mo ṣe fẹ́ mọ̀ tọ́jú ọ̀ràn yẹn bó mo ṣe fẹ́ mọ̀ tọ́jú mustahab pé bó mo sì fẹ́ máa ń tọ́jẹ́ àárọ̀ bó mo sì fẹ́ máa ń tọ́jẹ́ màkúrò bó mo sì fẹ́ máa ń tọ́jẹ́ mọ̀bá mo rò pé àdọ́ mi mímọ àwọn nǹkan yẹn ní jẹ́ mọ̀ o kìí sọ ní mímọ àti ẹni tí ń sọ pé àwọn kan àwọn àfa alákìídà àfọwọ́n kìlò kìí sọ ní mímọ lẹ́yìn tí ń sọ pé àwọn kan àwọn àfọ̀nṣẹ̀ríà àfa àkìlò tó fi já àfa táàbì láàfa wọn làwọn ń lóga àlóga ìsọ̀yàn dá àfa o ìmọ̀ràn yẹn lọ́wọ́ láti jẹ́ àfáàní téèyàn bá wá máa lóga tí òwò ajá àfáàmà ó ti bẹ̀ ń tẹ fún. mo rọ̀ bẹ́ẹ̀ gbọ́ mi yé torí pé ó di wàsáyé lùbú ó wá fi kíni ilẹ̀ o ó fi kọ́ ya lẹ̀ ọlọ́run níjà sọ̀rọ̀ tẹ̀sí ìwọ̀n ẹlẹ́kẹta lọ́nà ọ̀nà táwọn àjọ àwọn àfáàmà ń gba pín mà ẹja sáré sọ ká sinmi wáyà ká tó wá kàn án tẹ̀síwò ẹlẹ́kẹta àwọn àfa máa ń pín látara rẹ̀ wọ́n máa ń pín mọ̀ sí mẹ́rin wọ́n máa ń pín sí mẹ́rin alákọ̀ọ́kọ́ àwọn olówó ìmọ̀sọ́ọ̀dẹ̀ àwọn olówó àlùmọ̀sọ́ọ̀dẹ̀. ìyẹn kó ti padà síbi tá à sọ yẹn náà yẹn ìyẹn ni pé wọ́n lè yóò ṣe mọ̀ tí ìrọ̀ ọlọ́run yóò ṣe mọ̀ sunna nàbẹ̀ Muhammad sallallahu. مأولوه بالمقاصد مأولوه المقاصد أي العلوم التي تقصد لذاتها أما ما تبكيش مجال جاتين جمع أولي ما سويكي علوم المقاصد بيكي إي بي حديث جبريل لا تجوب ليتي سي حديث أكو قول صحيح مسلم بيكي تابا ودع دع آه يمكي بيكو إمام مقاصد نيوامي mélòó sílẹ̀ méjì lórí yẹn fún aláàkọ́ ni ẹni mọ̀lẹ́ àkéèdà wọ̀ tawhid ààmú yẹn níbi àkáwé ní ìmọ̀ níta níbi sọ́kù jìbìrì sóyè wa ẹlẹ́ẹ̀kejì ilmu al-fiqh al-ilmu alladhi yadrusu al-janib al-amali sẹ́kùn ní ilmu al-fiqh ààmú yẹn níbi àkáwé islam abẹ́fọ̀kẹ́ fíjì wù nìyẹn an tashhada an la ilaha illallah wa anna muhammadan rasulullah wa tuqima as-salah ṣebí kí wọn àbí ẹsẹ fíkú dóòtì yà zaka fíkú wọn àbí ẹsẹ fíkú asọ́ọ̀mù fíkú wọn àbí ẹsẹ fíkú hajj àti zaka fíkú wọn àbí ẹsẹ fíkú. àmọ́ kéde kí hadith yẹn àwọn abá ti gbìyànjú lórí ẹ púpọ̀. ẹ já lọ ka sheikh sheikh sheikh abdulmasin al-abbad lórí ẹ sọ̀rọ̀ hadith tó yẹ wọn wà lẹ́kẹ́ mi àwọn yorùbá ti dìbò lọ. ẹlẹ́kẹta ẹlẹ́kẹta ẹ rí i tẹ́ ẹ bá wò báyìí ń tá a sọ níbi makosid sẹ́ńkó ti pé mà bọ̀ ó kù kan bọ̀ ẹyọ kan yẹn náà ó lè wọnú tẹ́lẹ̀ kejì tá a sọ yìí ọ̀tẹ̀ yá sọ àtúnpadà wà mẹ́ ó ní ilmu al-akhlaqi was-suluk ilmu al-akhlaqi ara àwọn makosid nìyẹn ulum al-makosid ààbò yẹn níbi àlàyé yìí al-ihsan fòdì bẹ́ẹ̀ fàkùbírní àní ihsan ṣètò béèrè mẹ́rin ló wà nínú hadith yẹn ẹlẹ́ẹ̀kẹ́ni ní í ṣe pẹ̀lú ọjọ́ kan yìí ó máa para síbi tàbí ìdè ṣùgbọ́n ihsan yẹn ọ̀rọ̀ àfúlàkùn ọ̀sùn lókè olórí rẹ̀ sì ní wípé àti àbúdà lọ́ha kàánà kàtàwà ọ̀yẹ́lá àbúdà lọ́ha ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ọmọ yẹn nínú ọ̀nà táwọn apá pínmọ̀ sí mo ń sọ mo ń yára torí àsìkò yìí àwọn olóòmù àlà àwọn olóòmù àlà ó ní àwọn olóòmù ṣìnà ìyà ohun tó ní kí ni olóòmù musa ìdàbọ̀ àkàwà bọ̀. وهي التي لا تطلب لذاتها بل لغيرها àwọn ọmọ yìí kì í sáwọn gẹgẹgẹ la fẹ́ mọ̀ afẹ́ fi wọ́n mọ̀ ní ìlú lápẹjúwe fayokulabu lil Qur'an al-Karimi torí kò fẹ́ máa Qur'an ọlọ wa ma ilmu tajwid wa qira'a sára yẹn mi ti mo ní bó o lè máa Qur'an lè ké bó ti tọ́ àti bó ti yẹ tí ó ràn lọ́wọ́ lórí àti mọ̀túmọ̀ àbíkọ́ ọmọ tajwid àbíkọ́ ọmọ qira'a torí tọ́ bá fẹ́ máa Qur'an lè dájọ́ tọ́ ọ lọ mú dájọ́ nìkan ẹni fún alákòjú yìí kan bàbá wa dáadáa Sheikh al yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ní tàwọn mi mi nà lẹ́nu àwọn àrùn tí mo fẹ́ sọ yìí bẹ́ẹ̀. yòókè tó bèrè tó bá ti ṣe tó horo tí ò tí ì wẹ̀ ìyá lè sùn. torí kan sọ pé wala taqrabuhunna hatta yatahurna títí tí tó horo omi ṣẹlẹ̀ sí wọn lọ́sọ̀. tó bá yẹ pé yatahurna ni ṣe é mọ̀ pé ìyẹn wọ́n mọ́ ni kì í ṣe bí kí wọ́n lọ wẹ̀ wọn ní pé àlẹ sọ̀rọ̀ ẹnìkan wá sọ fún wọn náà ọmọ kí wọn pé kìrọ àméjì ló mọ wà bẹ yàtọ̀ harun náà mọ wà bẹ kí fàlà dàpọ̀rọ̀ bọ̀ hún hẹ́tà yàtọ̀ harun ẹ̀sìn ọkùnrin ní sọ́ọ̀bù àká àwọn ní pé tó bá ti rí báyìí ló bọ̀rọ̀ súnmọ́ ọmọ àbí ká kọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ torí kìrọ ẹlẹ́kẹ̀kẹ̀ sàlàyé alákọ̀ọ́ ṣùgbọ́n ẹni tí ọba máa ọ̀rọ̀ àlàwáyíṣà sẹ́yìn àlàwáyíṣà fún wọn sí àárín bẹ́ẹ̀ ṣùgbọ́n tí yóò bá katira yẹn yóò lé mọ̀ yóò ṣe kàlùbáni sọ kàn mí. mo rọ̀ wọ́n láyé mi tẹ́ fata taaju lil qur'an ila ilmi tadwidi wa ilmi qira'at. mo rọ̀ wọ́n láyé mi tẹ́ kìnnà àti kìnnà kìnnà kàmá kàkàrà àti ìkórè kẹ́lẹ́ àlẹ́ máa dùn lórí irun nìkan tó máa ṣe he tó máa àwọn èèyàn máa gbádùn ẹ̀ kìí ṣe yìí ò nìkan o torí àti lágbòye àlùkùránì tó ṣe tó pé tó sì ṣe tó kún ẹ jẹ́ fún yín lápòjú rẹ̀ ni ṣé kò sẹ́mi ìlànà yọ̀ ṣùgbọ́n lọ. wọ́n lè wí pé ọ̀rọ̀ fífọ ẹsẹ̀ àti pípa ẹsẹ̀ ṣe máa ń ṣe àníbẹ̀ kò sí nǹkan tí ń jẹ́ pípa. torí pé táwọn kọ̀ọ̀rọ̀ á ní sọ pé wà àrùjú làkù wọ́n ní ló sọ wà àrùjú làkù. ìgbà tó sọ pé wà àrùjú làkù á mọ̀ àfẹsẹ̀ ọ̀dà kí láwọn níbẹ̀ jẹ́ sọ pé wà àrùjú lè kù. mo rọ̀ pálá yìí tó túmọ̀ sí kí wọ́n ti ṣe àtúfò máa àfa sọ pé kó lè bá a wà láyé méjèèjì sí mi èyí ọ máa fọ ẹsẹ̀ nígbà tí ọwọ́ nǹkan kan sí èyí ọ máa pa ẹsẹ̀ nígbà tó bá wọ nǹkan sí bóyá wọ bàtà àbọ̀ wọ fúfú àbọ̀ wọ sọ́ọ̀sì ṣé ẹni bí kìlọ̀ àyẹ̀sí kan tí mo méjèèjì wá sàgbé kìlọ̀ àlọ́ wá sọ ẹlẹ́kì bí bẹ́ẹ̀ pẹ̀lú mi lè sọ pé mo lọ́wọ́ àdùkùrọ̀ àdùn kò ní àmọ́ pẹ́sẹ̀ gbogbo hadithi tó wà lórí pípa fúfú gbogbo ẹni ṣe àmọ́ tako wọ́n ní hadithi àhádìí àbí tálíkọ̀ lálàáfíà mo rò báyìí gbọ́ mi yé ìyẹn ló fà á táwọn afẹ́fẹ́ fi máa ń fi ọ̀rọ̀ mọ́sùn wàhálà kò fẹ́ yìí fi máa fi sínú àwọn tíra àkídà tí a kọ́rọ̀ fi kíwì ni ṣùgbọ́n bó ṣe wáyé fáárí kọ̀ ní bẹ́ẹ̀ ni ahli sunnati wal rawafid wọ́n wà fi sínú tíra àkídà mo rò báyìí gbọ́ mi yé báwọn tó bá rí bẹ́ẹ̀ kìrọ̀ ọ̀rọ̀ àbá yẹn máa ma kìrọ̀ àti fún mi ẹlòmíì máa rò pé tẹ́ẹ̀ bá yẹn kìrọ̀ àti ní kìláàtì ní kọ́ ó sì máa ń tọ́lẹ̀ ṣe sọ wá rí pé ọ̀tọ̀ nǹkan fíkì lè gbọ́ yé láì mọ kìláàtì náà ẹ ti rí tíra fíkì ẹ lọ wọ ọ̀pọ̀lọpọ̀ tíra tẹ̀sí gbọdọ̀ mọ́sí kìláàtì rẹ̀ àfi tó bá jẹ́ tíra kékeré ló kù. torí wípé ìtumọ̀ tí ó jẹ́ àwọn dàgàn ó lè má jẹ́ kìlọ́ àti hafs tó yẹ pé kìlọ́ rìwáyà àti yẹn gangan tó ó lè jẹ́ pé kìlọ́ ó sọ tó tọ́yìn láti bá alukur'ani yìí ìmọ̀ tí ó ṣùgbọ́n má wà á téèrè sínú tẹ̀júwìdù kó wá mọ tẹ̀júwìdù bí àjàmú kó mọ jọ̀rọ̀ láti bí tẹ́kí gbogbo tí má musa ti bí wí àti tí ò wí gan ló ti gbọ́yé bí bí bí ẹni wọ́n wúlẹ̀ ṣùgbọ́n kò mọ kankan ló ti mọ kùránì o tẹ̀lé bọ́bọ̀ wọn kún káyọ̀ rẹ̀ rẹ̀ tí tẹ ẹ bá tó lé àwọn tó ń tọ ìrọ ti báyìí èyí ó tún mọ pé yóò tẹ wà mọ kankan má kan àṣẹ tó dúró tó àdúgbò àti mọ̀lùkọ́ mọ̀kọ́ àṣẹ tó mọ kankan nígbà tó bá tó gbé àwọn ìrọ ti dé. ntẹ́lómi mọ̀nà ó mọ̀ tó yẹ ti dàrú. ẹlòmíì tó mọ̀ gan débi gbígbé gan kìrọ̀ àkùrọ̀ àdìgbò tó yanjú mọ́ bẹ́ẹ̀ ni tó burú jáì pẹ̀lú àtúpàrà tó tó dọ́gbò yàrá ó lè para mímí ilé ẹ̀mẹjọ lórí irun ó bó ní kírun mọ́ ni yóò ní kò tí ì jáde níbi tó yẹ kò tí ì jáde dáadáa lórí irun ọlọ́wọ́ bọ́ sáà ló wá tọ́yì à ń kọ́ tajwid kálí kálí Qur'an bọ́lọ̀ ń ṣe fẹ́ bọ́lọ̀ ń ṣe sọ kálí ó lè jẹ́ pé àní máa sọ ìtumọ̀ tọ́lọ́wọ́ bó balẹ̀ rò múlò fún agbọ́n mi wọ́n yóò kọ́ láwùlẹ̀ ilmi tafsiri ulumul Qur'an wa usul tafsir mo sọ yẹn náà tẹ́lẹ̀ nítorí hadith anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́kọ́ àwọn olómù yìí olómù isnad ilmu sọ́ra aljarh wa ta'dil ilmu rijal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. má wà àjókòó táwọn ọmọ wọn kọ́ ní àwọn àwọn àfọ̀njárí wò ah ọmọ járí wò ó sì mọ náwó wí ọmọ alhadith nàbàwí àwọn ọmọ ìgbọ́dọ̀ àfẹsùn járí wò ah yàrá kí ṣe jẹ́ bíjà ìwà tààdì nìkalẹ̀ fún ìjà lu hadith tẹ́wọ́n àti ẹ̀ máa kọ̀ wá máa wọ èèyàn tó ní kọ̀ wá mọ̀ yẹn tó ń láàyè ọ̀dọ̀ ó sì láwọn ẹ̀kọ́ mi tó tó so mọ́ mẹ́lò kọ́ ìdájọ́ ìwà tààdì lòkulò èsì báwọn o ọlọ́wọ́ bó sàánú wa o. ويطلب للفقه علم أصول الفقه القواعد الفقهية التاريخ التشريع لا تدبو في كيوي ọlọkọ usul al-fiqh ó kọ al-qawaid al-fiqhiyya ó kọ tí wọn ń pè ní tarikh at-tashri' kó o tó lè máa dúdú rárá tó o bá káwọn tí wọn sọ wọlé máa dúdú rárá bàbá àlejò ló sọ àhálà nílé wọ́n yóò lọ́wọ́ lẹ́yìn mi lẹ́ àkéyídàtì ẹ̀yìn mi fẹ́ràn ojúọ̀rọ̀ mọ̀ nípa fẹ́ràn kókó tó lè má kí dàtọ̀ lálàáfíà tọ́lọ́ máa máa ń tọ́sọ̀ mọ̀ di mọ̀ ọ́jọ́sílà ó sì wà kéde àti àyàpọ̀ sákéde alẹ́sùn náà. ilmu al-firaq wal milal wal nihal àti ilmu muqaranati al-adyan tí a fi ní sọ fún ọ wípé wahdatu al-adyan kí wọn náà gbà ó mọ ilmu muqaranati al-adyan kí ẹ ṣe kọ́ parí fu àwọn ilé ń pa ọ́ ètò yẹn sọ ọ́ hmm. ṣé wàá ní gbogbo tó a sọ yẹn àwọn àfa àlewà yóò kú lábó lè kú lè máa sábà kọ láti mọ gbogbo tá a sọ yìí gbogbo ẹ àtàwọn ẹ̀ máa gbilẹ̀ àti ìmọ̀ àmọ̀sọ́rọ́dé àti gbogbo ẹ̀ olóòmù lọ́wọ́ ọ̀pá ọ̀gá àdàsí olóòmù lọ́wọ́ olóòmù lọ́wọ́ tilẹ̀ arọ́bíyà bí fòrò ẹ̀yìnhá àlùmọ̀tẹ́lẹ̀ bí fòrò ẹ̀yìnhá àlùmọ̀tẹ́lẹ̀ onídìí náhù onídìí sọ́kù onídìí ilmu àlìṣtìkọ́ onídìí ilmu lọ́wọ́ onídìí ilmu ìbàlágọ́ lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta tó pín sí ó rí láti wà láàrúkú àwáfí lẹ́yìn ìgbà náà ọ máa ọ̀wà ní alìkìtàbà ọ̀wà ní alìkìtàbà torí tó ọba mọ̀ ọba nǹkan jẹ́ lápèjúwe ọfẹ́ kọ wípé àlá ọ̀gá ọwọ́ àkọ́bá ọ̀pá alára fi lọ́kọ̀ kò ti bà nǹkan jẹ́ ẹni tí ń ka ọ̀rọ̀ rẹ ọ̀tọ̀ ni tí ó tọ̀ yìí èyí ọjọ́ dọ̀kẹ́lá rẹ̀ láàfáà kó wá fẹ́ sọ pé à ládọ́jà ọ̀ṣẹ̀ kọ́ wa ní aṣọ kọ́ wa fàájì fún rẹ̀ báyìí ọ̀pá ló ń sọ aṣọ ojú rẹ̀ jẹ́ pé ọ̀pá àlìfù yẹn ní súra yá ara ń lọ́jọ́ rẹ̀ mọ́ tí wọ́n fi ẹ dàkùn kí tá a sọ ọ́ pàtàkì àbí ọ̀ pàtàkì ó túmọ̀ sí pé ọmọ tó mọ̀ pé àṣà ó ṣẹ̀ ọmọ ṣùgbọ́n ọwọ́ abẹ́ kọ́ lẹ́tà sí yá bẹ́ẹ̀ nìkan ṣẹ̀ ọwọ́ àṣọ pé àṣọ Musa ọ̀pá Musa lò ó kí ẹ ṣe pé Musa ṣẹ̀ o tó bá ṣe pé kọ́ọ́dí lọ kọ lẹ́tà sí wa ibi kan jẹ́ ìyàtọ̀ wípé aṣọ ó ṣe ó wá ní aṣọ rẹ̀ ọ̀pá rẹ̀ níbi kọ́ọ́dí ọ̀dọ̀ yìí kí lè yọ ṣẹṣẹ kankan. bíbẹ̀ kọ́ yẹ ṣẹ̀ṣẹ̀ múra ṣe ṣe sáàrù padà lọ́dọ̀ rẹ̀ ṣèyàn olè jẹ́ mọ́ onímọ̀ ó kù ká tà sí mọ́ adífàtúkọ̀ wà ní ní alikitaaba ó ní ẹsẹ̀ máa kọ̀ kan tí ó ní máa sọ pé àlá orí nǹkan àti àlá ọ̀gá tí ó mọ̀ yàtọ̀ ìmẹ̀sì ọ̀fẹ́ o bẹ́ẹ̀ náà ní ẹnu ọ̀wà ní nìkẹ́rọ̀ bí yẹn ti máa kà nǹkan oníkọ̀ ọ̀nù ara àmà lóga ni amfaan ó máa mú pé òwe lárúbáwá kí náà dẹ̀gbà lérò pẹ̀lú ẹ̀ alìsà ó máa ẹlẹ́ẹ̀kẹ́ni gbogbo tí mo sọ abẹ́ ẹlẹ́ẹ̀kẹta ló wà ẹlẹ́ẹ̀kẹ́ni ni mọ́láhù alẹ́ẹ̀lẹ́mì mọ́láhù alẹ́ẹ̀lẹ́mì. نيل بنار العلم علوم يحتاجها طالب العلم لتكميل بناء العلم sẹ́ẹ̀rì téèyàn bá dúró náà tán ilé bíyà téèyàn kọ́lé ní ilé ti dúró àti ṣe wíńdò àti ṣe gbogbo ẹ̀ ilé ti ṣe é gbé. àwa wò yí pé torí kó kiri ilé mọ́ ti tè máa bàjẹ́ ẹja ṣe táìsì àwa ń ṣe táìsì sí tọ́lẹ́ẹ̀tì àwọn múlá ìrọ̀pọ̀ ẹ̀gbọ́ mi yé tẹbi láìsí táìsì tí eléyàn ṣe gbé àjọ ṣe gbé ó ṣe é gbé ṣùgbọ́n eléyìí tó bá ní táìsì ká tó tún rẹ ó súnmọ́ pé yọ pẹ́ ju eléyìí tí ò ní táìsì ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ sọ èèyàn fi pé bìnáwó àlẹ́ ẹlẹ́mì bìnáwó yẹn ti dún àti parí ilé àti kẹ́kọ̀ọ́ tó yẹ ká kọ́ ṣùgbọ́n àwọn kankan bẹ tó ṣe pé àwọn náà máa dé mọ̀ọ́dún lápẹ̀júwe tẹ́kí tó bá dákọ̀ àfa kan ó lè sọ tàríkì ìgbà tó kù wọ́fàyàt ara mú láhùlẹ̀ ẹ̀ lóye kò ní ìdíkọ́ ọmọ ọjọ́ kó àwọn èèyàn kì kò ní ìdí ìyẹn ò sì túmọ̀ sí kó o lè jó ní mímọ̀ láì mọ́jọ́ kún ibùdó tẹ̀mí yà gbọdọ̀ bá láyé mi ti ṣùgbọ́n ẹ̀ lè ṣe kọ́ ọmọ ẹ̀sìn kí wọ́n tó dákọ̀ ṣe ibùdó tẹ̀mí yà lápẹjọ ìṣẹ́kùn lè sàkó tó lè sọ̀rọ̀ nǹkan ẹ̀ kó ọmọ ìgbà tó kú kọ́ ọmọ ìgbà tí wọ́n bí tẹ́ bára àmọ́ náà wọ́n mú náwá wí kó dákọ̀ ẹ̀kọ́ ọmọ ìgbà tí wọ́n bí mú láhùlẹ̀ àwọn èèyàn mọ́ ìfẹ́ lẹ́yìn sọ̀yàdé mímọ́ o yàrá ah, wà dá pàpà àkàbàjọ mọ̀ sọ́tẹ́lì dá màlẹ̀ lọ ní èsì mọ́ múláhìn ni o ìtumọ̀ múláhìn ni yọ̀ bọ́ bá pọ̀ jù náà yìí máa kó bá nǹkan ni o tọ́ ọ bá mójútó múlá o tó lè má dé máa o ọ̀rọ̀ ló ń jẹ́ lẹ̀ ó ń déyọ̀ kí ọ́ déyọ̀ ni yorùbá sì láàyè fọlá ṣe kí ni o láì wí kí ọ̀ ọ́ máa sọmi lẹ́sìn àtọwọ́ nìyí gbọ́dọ̀ gbọ́dọ̀ ayé mi ti mutamilat àti tahsinat ni ọ̀rọ̀ tarjama ọ̀rọ̀ tawari ọ̀rọ̀ wafayat tá a gbọ́ mi yé ọ̀rọ̀ ká máa ṣe tarjama fa káàkiri ká máa mọ gbogbo tarjama yẹn ò sí lára àmà láà min al-ulum al-asliya wala ara mú láhùn ilmi ilé ìbìrì pé ẹlọ́wọ́ gbogbo àwọn afẹ́ǹsì tẹ́ máa ń kọjá sí ìlú ìlẹ́rìí tẹ́ wàá jẹ́ pé sẹ́ńtẹ́ àwọn yóò wá pọ̀ nínú wá sí wọn ẹ ti rí ẹni tó bá máa fa àkàbẹ̀ ẹ̀kọ́ sọ ṣùgbọ́n tẹ́ bá bùkátà sí wọn ọ̀rá sọ níwọ̀n bá tàbí láàyè ìjọ mi sábà fẹ́ fi pààrọ̀ èèyàn lẹ́kọ̀ọ́ wọn àmọ́rọ̀ kan wá nínú ìgbésí ayé ẹnìkan wọn ni àfa àjọba ẹ̀rí ta tòbó fìyà kádà wà kádà ṣùgbọ́n nǹkan la fẹ́ kọ́ nù tí àwọn mo rò pálá yé mi ti pẹ̀lú ògbọ́n ọlọ́mọ àtẹ̀síwájú. هذا وصلى الله على محمد وآله وصحبه وسلم